Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. àìsùn látàrí orí bí mo ṣe ń yán. ọmọ mo yíyan ẹ gan fẹ ju ti àwa tá a ṣàìsùn tààrà bó o ṣe yan ọyàn ju àwa tá a wulẹ̀ ṣàìsùn tààrà àìsàn àfẹ̀dé ọlọ́run sí ọ ní àfinihàn wọn láìsàn àfẹ̀dé ni wọ́n ṣe ń bọ́ ṣàìsàn ọlọ́run sí ọ ní júdásì tó lẹ́ni tí ń bá ti lọ rèé fẹnu kò lẹ́nu òní kẹ́ ẹ mú. ṣé mi ò wá fẹnu kò wọ́n lẹ́nu sẹ́ńtà wà ń sọ sẹ́ńtà ń sọ lọ́wọ́ à ń sọ nísìnyí mo ní mọ̀ ń yán mọ̀ ń yán mọ̀ á ná tàtàtàtà mo wá ní oko yíyan. àìsàn ọjọ́ bí yìí ni. mo ní oko yíyan. ìwọ náà kú lílá. mo rí mi báyìí. o rí mi báyìí bí. a mọ̀ pé kàtígórì àwa tá a ṣàìsùn níbi Judah night. àpọ̀ ah. ẹ̀yin kan ẹ̀yin kan kan jókòó ẹ̀ yan. àpọ̀ òun. àwa kan akọrin. ìwọ ló ń wo orin ìwọ ló ń wo orin Ah. ta ni ọ̀rà. iṣẹ́ òmò wa tún mọ̀ lẹ́yìn iṣẹ́ sọ̀rọ̀ iṣẹ́ kejì mi orin ni. iṣẹ́ àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ rọ orin ni ìwọ́dẹ̀ rẹ̀ òun kọ́ kí sà. mo kọ ya tí a fi ohun wa hó ìwà ayọ̀ sí olúwa gbogbo àwa tá a wá láti ilẹ̀ gbogbo àwa ti àwa ti àwọn ohun èlò olóhùn gooro tá a fi kọrin sí bàbá. ẹ wá kó ohun èlò orin jáde àti. bẹ́ẹ̀ni a sì kọ kísà ẹ kò kí sáà. bẹ́ẹ̀ni a fi gbé olúwa ga juda mọpẹ wa lọ fi yin Ọlọ́run. a tẹ̀mí yóò tún dùn Dubai lọ àwa afakoko ìdúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n dìde tí wọ́n wá bá wa ṣàìsùn tí wọ́n wá o ẹ ṣé o àmọ́ lóore o ah, oore tí iná ó dé ẹ̀mí tí iná ó gùn lálàáfíà lọ́rọ̀ lálàáfíà ni lọ́rọ̀ gbogbo dáadáa tọ́lọ́ sí fún àkọ́wá ní bàjẹ́ afàsìkò yìí kawase sẹ̀ máa kí mm. ọ̀gá wa ọ̀láìka mm. eh, àti mọ̀lẹ́bí wọn ọ̀gá wa àti mọ̀lẹ́bí wọn bẹ́ẹ̀ ni <laughs> àwa náà mọ̀lẹ́bí àtúnkìlá wa ní lórúkọ àwa mọ̀lẹ́bí <laughs> inú fresh eh, fm eh. a kí mọ̀lẹ́bí ẹbí ayéfẹ́lẹ́ a sì kí gbogbo merrymakers band pátápátápátápátá porogodo a kí wọn gidi gan a kí wá kí everybody a kí wá a kí wá. Ah, ẹ mọ̀ mú pépà o lè rí pépà. <laughs> àti ṣàìsàn gbàgbé <laughs> wáwo mo wájú ilẹ̀ wá ah, ah, kí ló dé. ọlọmọ sì ọ ń ké ní sọ̀wé nù. ọlọmọ tiẹ irú kàlàkàlà onítẹ̀ máa ń ṣèwọ̀nyí gangan náà ni. owó sàárọ̀ tí mi mi ráyè ìranu. Eh, eh, ah, ta ló bàbá yìí nìkan ti mú kàn mọ́ kàn tá a mọ̀ èmi lè mímú kànmọ́ sọ ẹnu ẹ lóṣù tá a wẹ̀ yìí kí ọlọ́run ó sọ ọ èmi ọ̀rá yé ránu o òní wáhùn o sọ ẹnu ẹ kí ọlọ́run ó sọ ọ. mọ̀jẹ̀ mọ̀jẹ̀ fìdí bẹ́ẹ̀ lọ́wọ́ mi bá ọjà o. ah àmọ́ ah. vọ́n àní ló sun parí nǹkan bẹ lọ́wọ́ dèrò sóògùn mo pè ní oògùn ni wọ́n pè ní àwọn ọmọ pé oríṣiríṣi. tẹ́lu wa ló tiẹ̀ wá fóònù bàjá nígbà kan ọmọ ṣe ọ́. ìbọn mọ ọ̀dọ̀ àgbà ni ọ́ nǹkan àgbà sì ń bẹ lọ́wọ́ rẹ̀. irú wa irú wa àjẹni tí wọ́n mọ̀ halẹ̀ mọ́. ọ̀dà ajá dán wò. <laughs> ọ̀dà dán já kọ́kọ́ káròyìn já parí ìròyìn ẹni tó wà ń pàkọ́ rẹ̀ kí wọ́n kọ́kọ́ dán òòlẹ́ pàkọ́ rẹ̀ ah. má wẹ̀yìn ìbọn máa wo ni ọ́ kéèyàn mọ̀ bọ́ sáréwá ọ̀dà ìyẹmọ yàtọ̀ sí. Ah, ẹ bá ń yẹ̀ wò. ẹ̀yin èèyàn wa ẹ káàárọ̀ àwa máa ń ṣeré ni o táwa kárìtù ni o kọ tèmi o mo bólúwa dúró olúwa lolùṣọ́ àgùntàn mi happy new month happy yes. new day ọjọ́ ah, kìíní rèé nínú mm. oṣù kejì ọdún twenty twenty two february one nìyí mm, a ti mm. gun àkàsọ̀ kìíní àwa lágùn gbogbo yòókù nínú àlàáfíà ẹ yo ẹ já lọ sójú àwọn ìwé ìròyìn tí ó jáde láàárọ̀ tòní. ojú ìwé àwọn ìwé ìròyìn ti ẹ̀wà kún mo rò pé wọ́n fi ṣe ti oṣù tuntun fún wa gbogbo wọn. ṣé pé wọ́n fèé nì sí. wọ́n fèé nì sí. wọ́n jáwọ́ sí. wọ́n jáwọ́ sí. bó o ní ẹ̀yin yẹn wa ọ̀yá ẹ tún darapọ̀ mọ́ a lórí Facebook live ẹ ṣe ìfẹ́ tẹ́ fi hàn ọlọ́run ò ní jẹ́ kí ìfẹ́ òun ó pin yìnkìn láàrin àwa àti yín ẹ bọ́ sórí facebook live bẹ́ẹ̀ bá tí lọ́ọ̀fù wa ẹ lọ́ọ̀fù wa bẹ́ẹ̀ bá tí láìkì wa ẹ láìkì wa bẹ́ẹ̀ bá tí ì wa ẹ fọ́lò wa eré ó sì máa fọ́lò ẹ̀yìn náà. ọba sì lọ wẹ̀ wù ná kó tó di pé ó ní wọn mọ̀ fọ́lò wa singlet lọ́wọ́. ṣé singlet ni wọ́n ń pèlè ni. Ah. singlet kọ́ ló wọ̀ yìí ni. Ah, bá a ṣe ń wọ̀ bọ̀ láti Júdà. òtútù ó sì mọ pẹ̀lú bí kinní ṣe fẹ́ retiriti yìí. èwo alára lára òru olóko àìsàn okó àìsàn. igbó ọ̀bá yọ̀ máa dán mi mú igbó ọ̀bá yọ̀ máa dán mi mú mo ní ọlọ́wọ́ agbádá tí ó lè bọ̀ ní gẹ̀ ẹ eh, ẹ máa ń sábà máa ń kó nǹkan àgbà kí ni máa ń wọ agbádá tí ó fi bò mọ́lẹ̀ mi ò táwa kálítù lè ní. àyàtúndì láti rí ni ọ eh, eh, eh, mo lè ti torí ẹ̀bẹ̀ wúlẹ̀ ah, tí wọ́n sì fi rí i pé ikú lásán ní bẹ́ẹ̀ dáàmú ló kò tó bọ̀ dákun àwa tá a rí lè dúró wà tòsí ah, ah. bẹ́ẹ̀ ni mọ̀ bọ̀. èrò ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rí lè dúró. ọmọ ọlọmọ láàrin èrò má bàa kọ ẹ̀ kọ̀ kúkọ. awolade hmm? àwọn èèyàn ti ń declare fún ìgbà tó bá declare ni ọjọ́ amúdé ìṣiṣẹ́. èmi ò declare o. àwọn èèyàn ti ń declare àgọ́rọ̀ nù. èmi ò declare kankan o. Hmm kọ́mọ́ lọ di bí ẹnìkan tó ní abọ́ládé ìwọ náà wàá dì clear hmm, àwọn tó yé yóò ti yé wọn. àwọn tẹ ẹjọ fà á. ìtàn tó ti pẹ́ ti pẹ́ ni o. wọ́n tu o. tọ́ ọ̀bà fẹ́ wọn máa dà ọ́ náà láàmú wọn náà wàá dì clear kó wàá dì clear kó o ti bọ́ nínú ẹgbẹ́ mo lébi ẹgbẹ́ wo mo sọ fún yín pé mo ṣe tẹ́lẹ̀. káàdì ẹgbẹ́ wo lájọ eh, lájọ gbà. mo bá yín ṣèpàdé wọ́ọ̀dù rí ni àbí ti state àbí ti local rí ni. <laughs> ara àwọn tó dì clear nù gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Imo ó lóun ó dupò ààrẹ o. Tambuwa o. òun náà declare. Délé Mọ̀mọ́dù o. òun náà declare. àyàn eh, eh. declare rẹpẹtẹ kalẹ̀ eh, declaration galọ òun náà ni ọ̀rọ̀ bá dé lásìkò yìí o àmọ́ declare ti Okorocha àwọn lọ́gán tí ọ sọ ó ní àjọ EFCC ránṣẹ́ sí pé wà wọ́n sì gbé àwọn nǹkan kan kọ ní gògóńgò hmm. àtàwọn nǹkan kan ẹ̀sùn bíi mẹ́tàdínlógún ni wọ́n fi gún ní gògóńgò lọ́gán tí ó declare nínú ẹ̀sùn àbàtẹ̀ two point nine billion naira ń bẹ lọ́rùn ẹ̀ tí wọ́n pé ó jí gbé òkóró ṣàánú o ojú ìwé àkọ́kọ́ Vanguard mo bá ń bẹ̀ lágbo tí òṣèlú hmm, lágbo òṣèlú hmm. níbi wọ́n ṣe kọ́ sójú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ jẹ́ kí n lọ sí ìta gbangba ti The Nation wọ́n ní ìdí tó fi jẹ́ pé inú wàhálà làásìgbò sí ni ẹgbẹ́ òṣèlú APC wà ta ló sọ bẹ́ẹ̀ bú ní mọ̀mọ́ lọ sọ bẹ́ẹ̀ ó ní òun gẹ́gẹ́ bí ìtẹ́lẹ̀ díẹ̀ ni tí kì í rí ní tì ṣe é rí ìgbéraga pọ̀ hmm. láàrin àwọn èèyàn wa èyí ò gangan ní sì ń fà á tó ń kákò fi sọ pé gbégún wa lòun ò rí gọ́ǹtọ̀ gọ́ǹtọ̀ náà lòun ò rí gún wọ́n ní à sọ pé ọwọ́ aṣọ àwọn ìwé ẹ̀hónú bíi mẹ́tàdínláàádọ́ta ni àwọn ti rí báyìí ẹ tún lè mú wá o bọ́ bá kù lọ́wọ́ yín èyí tí hmm. wọ́n ń sọ fún ọ̀nù hmm. inú ìwé ìròyìn ti The Nation ibẹ̀ náà ni ó sì wà ní ilẹ̀ Ìbàdàn àwọn bàbá Àgbáoyè wọ́n ti sọ báyìí o wípé ẹjọ́ tó wà lé ẹjọ́ wọn lọ wọ́gilé e kú mẹ́ kí Ìbàdàn kó sì máa wà ní àlàáfíà tó wà láti ìpilẹ̀ṣẹ̀. Hmm. àjọ INEC àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ti kéde pé e, ètò ààbò e, tí mẹ́rí lásìkò yìí ní nàìjíríà ni yóò jẹ́ kọ́kọ́rọ́ kan tí ó fẹ́ bẹ̀yìn ajá ètò òdìbò ọdún tí ń bọ̀ jẹ́ o àjọ INEC ni wọ́n kéde o ṣé wá rí karambà ní afurasí ọ̀daràn kan tí wọ́n bá mẹ́nu mọ́ ní ọwọ́ ẹ̀ tí wọ́n sì mú lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró ó ti jẹ́wọ́ ó ní àwọn tọ́ràn níṣẹ́ láti lọ rèé han orí àtàwọn ẹ̀yà ara míì wá wọ́n sọ pé bóun bá ti ṣe iṣẹ́ yìí láṣeyè tí ó ṣe é láṣeyọrí ọgbọ̀n mílíọ̀nù náírà ni wọ́n gbé bùn thirty million naira bí òun bá ti lọ rèé kó spare part èèyàn tí àwọn nílò wá hmm, ìròyìn yẹn ní. Hmm, hmm, nǹkan bẹ́ẹ̀. nǹkan bẹ́ẹ̀. all right ẹ jẹ́ ìròyìn tó ka gbogbo òwe ìròyìn ló gbé yìí o mm, rí inú òwe ìròyìn Nigerian Tribune náà Wọn kọ bụ mọ èmi gbójú kò ni èmi kàròyìn bú. èmi ilé kàròyìn bú. níta wọn wí jáde. wọn kọ ọ ni ah, a sì gbọdọ ka nǹkan ń ṣe ń ṣe èmi ò gbójú lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune ní àárọ̀ tòní n tó ní í ṣe pẹ̀lú òfin tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà èyí tí wọ́n ti tún ṣe àtúnṣe sí tí wọ́n ti tọ́po tọ́yọ̀ sí wọ́n ní wọ́n ilé ìgbìmọ̀ asòfin wọ́n ní wọ́n ti gbé jù síwájú ààrẹ wa muhammadu buhari ó sì ṣeé ṣe o kọjá pé àtúnṣe tí wọ́n ń ṣe sí ètò òfin wa lórílẹ̀‐èdè nàìjíríà èyí tí wọ́n ń tọwọ́ bọ̀ díẹ̀díẹ̀díẹ̀ wọ́n ní bọ́ba ti ń parí lópin ọ̀sẹ̀ yìí ó ṣeé ṣe àìfàìmọ̀ kọ́mọ̀jẹ́ pé immunity ti ń bẹ lára àwọn gómìnà gómìnà nípasẹ̀ ẹni bá hùwà ọ̀daràn nù wọn wọn ni wọ́n bọ́ aṣọ immunity kúrò hmm. lára wọn ni. àwọn karambani tẹnikẹ́ni ọmọ bí wọ́n ti lálẹ́ hù wọ́n ya bo oko mọ́ngòrò Ọbásanjọ́ ti ń bẹ ní Benue wọ́n sì juná sí i ni wọ́n sún nísun bàṣẹ̀jẹ́ òbítí ìsọlẹ́rùn ìròyìn yẹn pé ọmọ àṣẹ báyìí o lẹ́gbẹ̀ẹ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nẹ̀tì kìlọ̀ fáwọn lájọ-lájọ àti iléeṣẹ́ lábẹ́ ìjọba pé kí wọ́n má lò lànà pín kan mọ́fẹ́ nìkan láti máa fi pín ipò àti iṣẹ́ ní orílẹ̀-èdè yìí ọ̀hánèzè inú wọn ń dùn yùn kìn látàrí bí kánú ṣe ní káwọn alátìlẹyìn òun kan fààyè gbà láàfíà o ìròyìn yẹn pé ìgbòkú èènù ojú ìwé àkọ́kọ́ Vanguard fún ti òórọ̀ òní la kò rí yẹn náà. ń ṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fò fáyọ̀ ní ìpínlẹ̀ Kwara nígbà tí e, ètò owó oṣù wọn tó gbéra sọ sókè wọ́n ní minimum wage owó oṣù tó kéré jùlọ wọ́n ti wá ń san lódìdí báyìí ní ìpínlẹ̀ Kwara làwọn ẹ̀ bá pariwo pé hallelujah. devil is a liar. Yeah. APC àti ìpàdé àjọ ńlá wọn convention tí wọ́n ti mú déètì rẹ̀ sóṣù yìí wọ́n ní ẹ̀kọ́ ò tí ì sojú mímu bí ó wáyé lọ́jọ́ tí wọ́n mú o torí pé ìgbìmọ̀ alálàáfíà tí wọ́n gbé kalẹ̀ ń béèrè fún àmì fàágùn sí ọjọ́ tí wọ́n mú ìta gbangba the punch ni wọ́n kọ sí bákan náà àwọn ọmọ ojú iná tí wọ́n ṣà lẹ́kìtì ń jò ní tí wọ́n pé ìbàdàn wọn ti ń bọ̀. ìròyìn ni mò ń wò yìí. orí bẹ́ẹ̀ ni ẹni pé wọ́n sọ pé ẹ̀rí ẹni tó rán wọn ṣe wọ́n ti ń wà wọ́n nígbà tí wọ́n fọ̀rọ̀ pò wọ́n lọ pọ̀ tán ní èkìtì ó pé a ah, ah, nìkan ni wọ́n sára wọn ṣe ọ̀yọ́ ni wọ́n sì pé ọ wà ẹ lọ rè wá jáde. ok mi mọ̀ pé bẹ́ẹ̀ mi náà ṣe rí ni ìwọ náà rí tọ́ báyìí ẹ bá yọ á kà á a rí ìròyìn míì lábẹ́ àkòrí asòfin àgbà senate wọn ni wọn ń wo àfojúsùn tírílíọ̀nù mẹ́ta. náírà three trillion naira gẹ́gẹ́ bí owó tí a rí pa wọlé látọ̀dọ̀ àwọn lájọlájọ àtàwọn iléeṣẹ́ tí ń bẹ lábẹ́ ìjọba àpapọ̀ nàìjíríà ìròyìn yẹn pé ọlọ́run ó jẹ́ ó ṣe o ìta gbangba punch wọ́n tún kọ sí. nínú ìwé ìròyìn ti Nigerian Tribune ẹnìkan sọ̀rọ̀ làámọ́lẹ̀ ń bá kàṣàgbòà ni gómìnà Bala Muhammed Abdulkadir ti ìpínlẹ̀ Bauchi ó ní àwọn olóṣèlú tí ń bẹ́nu ẹgbẹ́ òṣèlú APC ògbólógbò olóṣèlú bú ah bad politicians wọ́n ní lọ́ wà níbẹ̀ hmm. èmi kọ́ mo sọ ọ́ gómìnà ìpínlẹ̀ Bauchi ni o. ok ẹ àtúnwò ìròyìn míì lábẹ́ àkòrí wọ́n ní sárélẹ̀ tí ó lé ní ẹgbẹ̀rún méjì eléyìí tí ó jẹ́ ti Ọbásanjọ́ àwọn géńdé agbébọn kan tí wọ́n ní wọ́n ya bubẹ̀ tí wọ́n sì juná sí wọ́n láwọn aláṣẹ ní ní. Ni ó dàbẹ̀ pé àwọn èèyàn tó mọ̀ọ́mọ̀ fẹ́ da yẹ̀pẹ̀ sí gàárì ẹni ẹlẹ́ni àwọn ni wọ́n hùwà wọn ìròyìn ń pé àwọn èèyàn ṣáá ìta gbangba the punch àtúnrí ń bẹ̀ náà. ọ̀dẹ̀ ẹ̀jẹ̀ àṣẹ̀nu ń dédé síbí ẹ̀jẹ̀ ká tún ń sólẹ̀ ká polówó ọjà wa tá a bá ti bọ̀ láti bẹ̀ tán a ní gbogbo àjà àbálẹ̀ lẹ́kùnkún bá wa bí ìṣe wa afẹ́ ẹ̀dínà. àjà àbálẹ̀. àjà àbálẹ̀. 祝你旺啊！希望祝你旺。 iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawówọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state internal revenue service ń dúpẹ́ lóko ìjọba ìpínlẹ̀ yìí lọ́wọ́ olóríjorí gbogbo mọ̀tòmùwà látàrí bẹ́ẹ̀ ṣe ń san owó orí yín déédéé sásùn ìjọba èyí tó ń jẹ́ bí òpó tí mú kí ọkọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ kó máa lọ gẹ́rẹ́gẹ́ sí i ẹ wá gbọ́ o iléeṣẹ́ tó ń rí sí ìpawówọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ OYRS ti bẹ̀rẹ̀ sí pín ìwé owó orí alásopọ̀ tí ìjọba fọwọ́ láti dènà àdìpẹ̀lẹ̀ owó orí sísan yálà láti àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan káàkiri ṣùgbọ́n o ìjọba ti so gbogbo rẹ̀ papọ̀ tó sì ti wà lójú kan láti jẹ́ èrò lásìkò ìgbà tí a bá ń ṣe àkójọ papọ̀ lórí ìwé owó orí sísan iléeṣẹ́ kọ̀ọ̀kan àti okòwò yìí tẹ́ bá ń ṣe lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ máa bọ̀ tààràtà sí room forty six revenue house agodi secretariat láti wá gba ìwé tí kẹ́sì ṣàmúṣẹ sísan owó orí náà wọlé sásùn ìjọba ẹ tún lè gba stamp duty ní èyíkéyìí àwọn ẹ̀ka stamp duty offices wa tó wà jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ láti lè mú kí kí àwọn ìwé yín àtàwọn dọ́kímẹ́ǹtì gbogbo kó lè fìdí múlẹ̀ ẹ lè san owó orí yín wọ̀nyí sí àsùnwọ̀n ìjọba gbogbo tàbí ìlànà tí iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawọlé bá là kalẹ̀ fún yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè zero eight zero seven seven two eight four five one nine tàbí zero eight zero three three four four eight eight six five omi ti tún ti rú sanwó orí ẹ. pàwọn náà agbára. ó ti jọba o. Ezekiel Akínbíyìmá ní ọlọ́run pàṣẹ ìṣòro yìí fún o. gbogbo ẹni tó níran òkè tó ń pòǹgbẹ́ òkè. ó yá nínú àdúrà. night of the king. àṣálẹ̀ àwọn ọba ọjọ́rú friday fourth february ní ọwọ́ ọlọ́run pẹ̀lú ìfàmì òróró yàn yóò fi máa wá àwọn èèyàn rí nínú àdúrà fún ìgbẹ́dìde àti ìbújáde ògo máa wọra rẹ̀ rìn jáde wá gbàdúrà ká gbé ògo lé bàbá rẹ̀ kọ́ ọlọ́run ká fi dí tiẹ̀ náà kalẹ̀ níbi àyè ńlá nípasẹ̀ ìfàmì òróró yàn lọ́rọ̀ àlàyé lórí àwọn ẹni ìpè pẹ̀lú àwọn olórin ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú prophet and evangelist zikala kíbíyì máa ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀bánde grammar school fee old ife road láògùn ń bàdàn láò ti pàdé o fúnra lọ́wọ́ àdúrà zero eight zero three four seven zero five zero five one. Christ Power Evangelical Crusade International lẹ́mí mímọ́ pàṣẹ ìsọjí ìfún gbogbo aládùúà. Ó yá ká lọ gbàfàmì òróró yẹn láti dọ́bà ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà akọ́ṣẹ́mọṣ sí onímọ̀ ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ìṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó ṣe gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ̀rọ̀kùnrin gbá yagiyagi tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fún tẹ̀lù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n ni comrade kẹ́hìndé akínyẹmí ajàfẹ́tọ̀ọ́ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títà fi ń pè ọ́ pé kó o wá ra ilẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ni plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kó wá o tún lè ralẹ̀ property link lẹ́sítẹ̀tì wọn tá a mọ̀ sí country villa estate tó wà ní ìgbómẹ̀kàn kọ́bàpẹ́ just fifty minute drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá ló ní sí of o àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos O oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kàn Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, egbo ewa going to mention but a few fuel. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. Lọ́nà tó lọ́nà mobile vigil sango 2022. twenty two bẹ́ẹ̀ ni o ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer dr ea ojo jp tún bọ̀ wá sí the apostolic church nigeria sango area headquarters lẹ́yìn ọjà sango sango ìbàdàn tún máa wáyé ní friday four oṣù kejì february ọdún 2022. twenty two yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́òru máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ ọjọ́ kejì ìṣọ́òru yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator pastor ca adeleye sango area superintendent lolùgbàlejò pastor dr lo Oladele Lona territorial administrative secretary pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and Lona territorial chairman friday february four oṣù kejì ọdún twenty twenty two yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ lẹ́rìí túkàn lọ́dún yìí lórúkọ jésù. iṣẹ́ ńlá ni ìyá ń ṣe nígbà ayé ọmọ ìdí nìyí tí àpéjọpọ̀ ìyá Mother Summit Ìbàdàn 2022 ṣe ń pè ọ́ láti wá gbàdúrà fi ẹsẹ̀ ọmọ rẹ tẹ̀lẹ̀ síbi gíga nígbà ayé fún ọmọ rẹ ní àtẹ̀gùn láti dé ibi gíga darapọ̀ mọ́ Fúnkẹ́ Felix Adéjùmọ̀ láti gba orí ọ̀fẹ́ ní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2022 aago mẹ́wàá òwúrọ̀ gbọ̀ngàn ní International Conference Center UI nìbàdàn àkórí ni irúgbìn mi jẹ́ òǹtẹ̀ fún orí ọ̀fẹ́ fún àlàyé síwájú kàn sí www www.funkefelixadejumo.org pè sí 0809 827 5777 tàbí 0806 469 7491. Ìpàdé àwọn ìyá Ìbàdàn 2022 tí Funke Felix Adejumo Foundation gbé kalẹ̀ ò gbọ́dọ̀ gbẹ̀yìn. ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ bá sọ̀rọ̀ nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta basọ̀rọ̀ Ìbàdàn iléeṣẹ́ expert e Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó dáa wọ bẹ̀ tí iná tó wà ń bẹ̀ ṣerokoso tí security bẹ́ẹ̀ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tí big store sì wà láti kẹ́rù sí warehouse for shopping àyè ìgbọ́kọ̀sí tó fẹ̀ ib bẹ̀ òmù láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni Islamic Mission Association of Nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ Islamic Mission Ultra Modern Complex olóòtú abáṣọrun Ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ SPE Nigeria Limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèrè tó nílò stores tàbí Bishop, tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn rẹ̀ ó sì balẹ̀ láìsípà e yẹn júwe fún ọ bọ́n ọgbọ̀nà aṣí o ti débẹ̀ bọ́n wáyé gba winners road ní Basọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kọ́ tajà lùbáríkà olùkéde Islamic Mission. ọlọ́run Mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù SMO Mustapha JP ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè Jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí Jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹrìndínlógún títí di Sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty oh yeah Yes, the holy pilgrimage to Kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfillment, seven days of word ministration, seven days of prophetic impartation. Odo Jordan ta ti ṣèrìbọmi fún fu Àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì. Bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi na máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó ru o. Ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly online office tó wà success house seven up road Oluyole main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out bá a bá fọmọ lẹ́kọ̀ọ́ tó péye ìfọ̀kànbalẹ̀ ní fọ́bì torí ọmọ tá a kọ́ tá a tọ́ nírètí òbí lọ́jọ́ ọ̀la òun ni gbogbo òbí tó mọ iye ẹ̀kọ́ tó péye òsè kí n fi ọ̀rọ̀ léèwé di lẹ́tà academy ṣeré àsìkò tún ti tó láti forúkọ àwọn ọmọ yín sílẹ̀ fún utme coaching waec àti a level tí àwọn akẹ́kọ̀ọ́ fi máa wọlé síléèwé gíga gbogbo èsì ìdánwò forúkọ àwọn ọmọ yín sílẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ UTME WAEC A level àtàkẹ́kọ̀ọ́ tó fẹ́ study abroad ẹ máa bọ̀ ní the let academy registration office house one Àjàó bus stop ọjọ́ ìwó road expressway Ìbàdàn or Bernard street Basọ̀run market Ìbàdàn and Gbagi junction Ọlọ́rundàbà road Bada second gate Àkóbọ̀ Ìbàdàn for more details zero eight zero six four four nine one one eight four zero eight zero six four four nine one one eight four at the let academy your success is are concerned. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ nímì níjọ̀jọ̀ tòmí alàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ̀ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùr rere tó ń bẹ́ńbẹ́ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and suite lórí Akala lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já ọ tán aago méjìlá ọ̀sán sí aago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five ajá balẹ̀. ajá balẹ̀. àròpẹ́ ọ̀rẹ́ wa kò gbọ́dọ̀ tútù oṣù tuntun la wà. má jẹnu rẹ òtútù. gbé e, ẹnu mi òtútù. ẹ ọya gbéra gbéra gbéra sọ gbéra sọ gbéra sọ. tètè tètè mọ rosẹ. ta ló ń bá wí. taxi àbúrò ká ní. ó fi nǹkan sẹ́nu ni. mo ní ọbẹ̀ eh, nǹkan àǹsì ọ̀tí. èyí tá a fún ọ àkà pé tọ́ ọ bá wá sọ ní ìsìn àjẹ́ pé kò ṣiṣẹ́ mọ́ ó kù kan èyí tá a fún ọ kò pé tó kò lè ṣiṣẹ́. alánú fọhùn ni ó pẹ́ yẹ <laughs> ìwọ tó kọ kọǹkọ ìkọhun olè abẹ́rẹ́ aṣọ bá a ọmọ wínu. mo mọ mo mọra wọn náà ní tábìlì jẹ tiẹ ó yá bẹ̀rẹ̀ ìròyìn bẹ̀rẹ̀ ìròyìn. Ọlọ́run Ọlọ́run sàrò kò sí sẹlẹra mi sẹlẹra mi jàre. ó yá jọ. ó ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀. ó yá jọ. ó yá jọ. ó ní ìròyìn. ẹ jẹ́ ní gbangba ìta ìwé ìròyìn Nigerian Tribune ní ti òní. nítorí pé ọbẹ̀ bẹ́ẹ̀ ni o ọbẹ̀ bẹ́ẹ̀ ni <laughs> o wọ́n lé lẹ̀ sínú sanbọ́ọ̀dù ńlá tí ń bẹ ní ojú gbàgede ìwé ìròyìn ti Nigerian Tribune ní àárọ̀ tí ò ní wọ́n ní gẹ́gẹ́ bí àtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ó ṣe parí iṣẹ́ lórí ẹ̀ ní òpin ọ̀sẹ̀ yìí ó ṣeé ṣe o kọjá agbádá immunity tí ń bẹ lára àwọn gómìnà kí wọ́n bọ̀ dànù kú o hmm. nítorí kí ni agbádá immunity lórí ìwà ọ̀daràn ni o ní tí wọ́n sọ ẹ̀jẹ̀ àgbọ̀ mm. lágbọ̀yé mm. ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tó ń kàkófọ́ lè rántí àwọn òbí tí wọ́n bá àtúnṣe tí wọ́n ń ṣe é sè tí wọ́n bá dé lópin ọ̀sẹ̀ yìí èyí òwe òfin ọdún 1999 bọ́sẹ̀ ìbá fi fi ẹnu kólẹ̀ tán ó ṣeé ṣe o kí aráyé ká gbọ́ nǹkan tí wọ́n ti ṣe sí ìwé òfin ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tó ń jáde káàkiri láti àárọ̀ àná àgbọ̀ wípé àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ nípa òfin náà ni wọ́n ti ń ṣiṣẹ́ ní ìfẹ́gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn asòfin wa lórílẹ̀‐èdè nàìjíríà lájẹ́ kí iṣẹ́ yìí kí ó parí ní òpin ọ̀sẹ̀ tí à ń lò lọ yìí àgbọ̀ wípé ọjọ́ méjì ni wọ́n fi jókòó tì wọ́n láàrin àwọn asòfin orílẹ̀‐èdè nàìjíríà àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti jẹ́ kí ìwé òfin orílẹ̀‐èdè wa nàìjíríà yìí kí ọjọ́ èyí tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo ọmọ ilẹ̀ nàìjíríà bá a ṣe gbọ́ wọ́n ní àwọn àtúnṣe ńlá àràkàngúdù àtúnṣe tí wọ́n ṣe sínú ìwé òfin òun náà ní pé yíyọ fódà tí wọ́n yọ immunity èyún ewé àjẹ́ ọ̀bàlẹ́ tí ó wà lára àwọn gómìnà gómìnà àti ààrẹ pẹ̀lú igbákejì wọn lórílẹ̀‐èdè nàìjíríà wípé ẹnikẹ́ni tí ó bá wúwọ̀ ọ̀daràn nínú wọn kélé ọbẹ̀ sí ni mọ̀ gbé náà ni bí a ṣe sọ wípé eegun èyí tó wà ní òfin orílẹ̀ nàìjíríà wọ́n ti fi ọwọ́ kàn án láti rí i dájú pé wọ́n yọ eléyùn mú kó ń bẹ̀ wọ́n láwọn tí yóò sì kàn náà ni àgbọ́ pé ààrẹ igbákejì ààrẹ gómìnà àti igbákejì gómìnà bí iṣẹ́ ìbáwádìí ṣíṣe tí wọ́n parí ẹ̀ tí wọ́n sì lù lóǹtẹ̀ títí ọjọ́ eh, òpin ọ̀sẹ̀ tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí èyíkéyìí gómìnà ààrẹ ni àti àwọn igbákejì wọn tí wọ́n bá ṣe ìwé ìwà àbàjẹ́ kan nílùú nípasẹ̀ ìwà ọ̀daràn pé láti àkókò tí wọ́n bá ti sọ́dún òfin tán wọ́n ní wọ́n mọ̀ yọ kúrò lórí àga ni tí wọ́n sì fi ojú onítọ̀hún wíná òfin lábẹ́rẹ̀ àtúngbọ̀ wípé lára àwọn nǹkan tí wọ́n tún ti ṣe àtúnṣe sí ni pé èyíkéyìí ẹni tí bá ń bẹ lórí àga ìṣàkóso tara ẹ̀ bá ń gbé fúkẹ́ nígbèkúgbé tí ọ̀npakùrú mọ́bìn tí ò lè máa rà dúró sexual harassment hmm. wọ́n lára àwọn nǹkan tí wọ́n fi lè yọ̀yàn kúrò nípò náà ni a jẹ́ pé kọlọ́mọ bẹ̀rẹ̀ sí kìlọ̀ fún ọmọ rẹ̀ ọ̀pọ̀ báwọn nínú àwọn nǹkan tí wọ́n pè ní àwọn àtúnṣe tí wọ́n ṣe sí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé èyí tí àwọn kan ti ń pè ní àṣegbé wọn ni wọ́n sọ fún ẹ pé kò sáṣegbé mọ́ àṣepamọ́ ènìyàn ọmọ wà báyìí. Hmm. ìròyìn kan lágbo òṣèlú ń bẹ lójú ìwé keje punch gbogbo ìwé ìròyìn ló sì fẹ́ẹ́ kọ́ àmọ́ ẹ jẹ́ mú láti apá bíi ó ní í ṣe pẹ̀lú kíkéde èròǹgbà gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Imo láti díje dupò ààrẹ ní nàìjíríà ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ imo àmọ́ tó jẹ́ sẹ́nitọ̀ lásìkò yìí ti ń sojú ìwọ̀ oòrùn ẹkùn ìdìbò ìpínlẹ̀ imo nílé ìgbìmọ̀ asòfin àgbà senate rochas okorocha òun ló ti fọ́n mú mọ àwọn aláṣẹ ẹgbẹ́ apc ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ lásìkò yìí lórí ọ̀rọ̀ gbígbé ipò nílànà ẹlẹ́kànjẹkàn zoni ó ní gbígbé ipò òṣèlú àbí mímọ̀ béèrè fún lílo ìlànà ẹlẹ́kùnjẹkùn fi gbé ipò òṣèlú láti bìkan síbìkan nínú ẹgbẹ́ APC ọ̀hún ò faramọ́ kò sì mú yes kankan lápá ọ̀dọ̀ tòun ó ní òun wá bẹ̀bẹ̀ òun ọ̀sàkọ̀ òun bẹ̀bẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ APC pé létò òṣèlú tá a ti wọ̀ yìí tá a tẹsẹ̀ bọ̀ yìí kí wọ́n fún kálukú láǹfààní àti àyè láti gba pápá lọ lórí tẹ̀ sí i láàrin ara wọn kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ zoning kankan kí ó jẹ́ kọ́kọ́rọ́ tí ó bẹ̀yìn ajá jẹ́ fún olùdíje kankan láti ẹkùn bì kankan lórílẹ̀‐èdè nàìjíríà kan jẹ́ kí kálukú nìṣó ní gbangba wálíà lọ́ọ̀rẹ́ tẹ̀ láti díje nínú ẹgbẹ́ APC ni ṣe é sì rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé Okorocha ti kọ́kọ́ kéde ní àárín àwọn akẹgbẹ́ ẹ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà senate pé òun fẹ́ dupò ààrẹ ní nàìjíríà lọ́dún tí ń bọ̀ 2023 o ńgbọ́ ó tún dàná ọjọ́ ajé monday ó tiẹ̀ mọ̀ọ́mọ̀ wá pe àwọn oníròyìn jọ press conference ó ní kí wọ́n wá gbọ́ kí wọ́n sọ fáyé níbi gbogbo wípé òun fi èròǹgbà òun hàn báyìí báyìí láti dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà láti jẹ́ kí àwọn ọmọ nàìjíríà ó sì ṣàtìlẹ́yìn fún èròǹgbà rere tí òun níyì ó sọ fáwọn oníròyìn débi pé òun mọ̀ pé lágbára lọ́wọ́ elédùà dídùn ni ọsàn yóò so ó ní mo gbọ́ tí àwọn kan ń sọ káàkiri látìgbà tí mo ti kéde àti kí n tiẹ̀ tó kéde tí wọ́n fúnra pé màá kéde èròǹgbà mi àwọn kan wà ń kùn yúnmọ́ yúnmọ́ yúnmọ́ yúnmọ́ wípé olùdíje tí ó bá díje nínú APC kó jẹ́ ní ẹkùn bìkan ni o àbí bẹ́kùn bìkan bá jẹ tán kí ẹkùn bòmí ò jẹ nínú ẹgbẹ́ APC ó ní rárá o rárá o gbogbo òyìn ọ̀kan èmi èmi èso olùdíje fún ìlànà zoni ẹlẹ́kùnjẹkùn èmi jẹ́ olùdíje fún ìdájọ́ òdodo I am a candidate of justice English ó ní ẹ wò ó ẹ wá bá ń sọ fáwọn èèyàn mi tá a jọ jẹ́ iye kan láti apá ìlà oòrùn gúúsù nàìjíríà south east ẹ sọ fún wọn dé south south gúúsù gúúsù nàìjíríà wípé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ẹni tí ọba bára wọn dù kìí sọ̀rọ̀ mọ́ béèrè fún pé mo fẹ́ gba agbára àbí gba ipò ọmọ oyè bí ààrẹ èèyàn gbà ni èèyàn kì í béèrè fún ntí àwa ń sọ fún wọn nu bẹ́ẹ̀ èèyàn bá sì béèrè fún èèyàn mọ́ lọ́bì lọ́kòkò fi kùnlùkùn pẹ̀lú àwọn èèyàn tó lè jẹ́ kíkiní òun ó mú yẹ́ẹ̀sì láàrin orílẹ̀-èdè tá a wà yìí ni kì í ṣe pé èèyàn ó jókòó sójú kan bíi omi ẹ̀kù tí ọ̀wà máa béèrè pé mo fẹ́ gbàgbára mo fẹ́ gbàgbára èèyàn béèrè fún mo fẹ́ gbàgbára ọ̀ lọ́nà ọwọ́ tó gbani mo wá bẹ̀bẹ̀ o lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹgbẹ́ APC wípé odídẹrẹ́ lẹ́yẹ òkun àlùkò lẹ́yẹ ọ̀sà bí wọ́n bá jòǹgbé kí wọ́n má jòǹgbé o wípé orí ò jórí kò síbí náà kí ṣe sórí tọ́bù ò ṣe oníyàn fìlànà bá ṣe jọ du ipò yìí nínú ẹgbẹ́ APC kí wọ́n fi ṣe o kí wọ́n má sọ wípé ẹnìkan ibìkan lọ́kàn ibìkan ní ọkàn ẹ dà wá àwa olùdíje ẹ dá gbogbo wa sórí pápá kájọ lọ tẹ̀ sí i ká mọ bó ṣe wà sí Okorocha sọ ọ̀rọ̀ ilẹ̀ kún ó ní àwọn èèyàn kan nínú mọ̀lẹ́bí tèmi náà wọ́n tún wá ń sọ fún mi wípé nígbà tí àgbo bá ń dùn lèèyàn máa ń kú ò lágbo òjò o kémi ó gbàgbé òṣèlú kí n kúrò nídìí òṣèlú báyìí o èmi náà èmi náà advice ẹ̀yin náà pé kẹ́ ẹ má advice mi mọ́ pé kí n kúrò nídìí òṣèlú wọ́n ń sọ fún mi pé kí n mọ̀ ń wá wọ́n ní mo ló lọ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní ṣẹ̀ǹkẹ̀ǹdùgbẹ̀ owó ń bẹ lọ́ọ̀ mi kí n mọ̀ wá tún ranjú mọ́ nídìí òṣèlú èmi náà sì sọ fún wọn pé kìí ṣe torí owó àbí ọ̀rọ̀ kan ni mo tún wá ká nídìí òṣèlú kí la fẹ́ tọ́lọ́hún ò ti ṣe fún wa àmọ́ mo fẹ́ ṣayé lóore mo fẹ́ ṣe orílẹ̀-èdè Nàìjíríà débi tí yóò fi di àwònàgà fáwọn orílẹ̀-èdè àgbáńlá ayé yòókù kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ti hàn mí léèmọ̀ wọ́n ti fi ìyàwó mi pa nígboro ayé wọ́n ti ranjú mọ́ àwọn ọmọ mi gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìbò náà ni ó padà já sí ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ ká mọ̀ gọ́ǹsán ẹ wá gbọ́ o lórí bẹ́ẹ̀ àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ yìí àjọ EFCC lọ́gán tí Okorocha ń kéde èròǹgbà náà làwọn náà ké sí wípé kó wá ṣàlàyé fún àwọn ọ̀nà tí àbàtẹ̀ ìdẹ́gbẹ̀ngbẹ̀rinmọ́sẹ́ lè kè owó two point nine billion naira two point nine billion naira tó gbà hùyẹ́ tó sì fò lọ lákòókò tó fi jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Imo kí ló fowó ṣe ibo lówó wà ntí wọn bí lábẹ́ àwọn ẹ̀sùn ẹ̀sùn bíi mẹ́tàdínlógún àbàtẹ̀ ẹ̀sùn mẹ́tàdínlógún ni wọ́n fi kọ ní gògóńgò ìròyìn yẹn pé ókè náà ókè ó ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé keje punch tó jáde fún tòórọ̀ yìí. alright ẹ jẹ́ ká lọ sójú ìwé ìròyìn Nigerian Tribune tí mo ti mú tẹ̀ kan náà bákan náà láti ojú ìwé kẹjọ bẹ̀ ni mo ti rí eléyìí o Gbajabiamila ti sọ̀rọ̀ àgbàlagbà ti ń sọ̀rọ̀ ti ń kàn gùn ẹ̀ ṣàìmọ̀ wípé àkọ́ṣẹ́ ni àgbàlagbà ń ṣe o nígbà tí ẹni tí ṣe alága èyí olórí àwọn ọmọ ilégbèmọ̀ aṣojú ilẹ̀ fẹ́ẹ́ mì tìtì mẹ́ wípé orílẹ̀-èdè nàìjíríà ń pàdánù àwọn àkọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ètò ìlera sí àwọn orílẹ̀-èdè tí ń bẹ láyìíká àgbáyé ni ẹni tí í ṣe alága lẹ́gbẹ̀mọ̀ aṣojúṣòfin ọ̀nàrẹ́bù fẹ́mi gbàjàbíàmílà ó ti sọ ọ́ ó ní ìwà ọ̀pọ̀lọ́ wo bi tó tutù bá sí èyí tí ń ṣẹlẹ̀ lẹ́ka ètò ìlera lórílẹ̀‐èdè nàìjíríà tọ́fà tó fi jẹ́ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mú yányán lórílẹ̀‐èdè nàìjíríà ṣe ni wọ́n ń tẹkọ̀ létí tó fi rè jẹgàn lọ sí àwọn ilé òkèrè láti lọ rèé wo ibi tí nǹkan tọ́ba ti rọ̀ sọ̀mù sí Gbàjàbíàmílà ní sọ̀rọ̀ yìí jáde níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan fún àwọn elétò ìlera tó wáyé ní ìpínlẹ̀ Plateau ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láwọn tó yanrantí nídìí iṣẹ́ wọn tó jẹ́ pé wọ́n ní àgbọ́kànlé lẹ́nu iṣẹ́ yìí ju àwọn orílẹ̀-èdè míì lọ ní àgbáyé ó ní ṣùgbọ́n àfi bá a ṣe rí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yìí wọn ò dúró o láti jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kó jẹ àǹfààní wọn àfi fìrìjàngàn lójoojúmọ́ láti ń pàdánù wọn tí wọ́n ń tẹkọ̀ létí lọ sí ilẹ̀ òkèrè a ní láti ṣe nǹkan kan nípa rẹ̀ ni a gbọ́dọ̀ ṣe nǹkan kan nípa rẹ̀ ni o ó ní kí ni tá a sì fẹ́ ṣe fún wọn ó ní ká ro wọn ní agbára ká jẹ́ kí àwọn èròjà tí wọ́n mọ̀ ṣiṣẹ́ ó wà ní àrọ́wọ́tó bákan náà wọ́n ní ẹ̀ ń bá ń ṣiṣẹ́ kò gbọ́dọ̀ mọ́ bí ọ̀lẹ àwọn àjẹmọ́nú wọn a ò gbọ́dọ̀ mọ́ fífalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà nù lẹ́gbọ̀n asòfin níbi tí èmi wà lónìí olónìí yìí òun náà ni Gbajabiamila ń fi sọ bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ ní Jos wípé akọ́ṣẹ́mọṣẹ́ lọ́pọ̀lọpọ̀ wa náà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní èsì akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ètò ìlera ẹni tí ń wa bàálù ńbẹ́nu wa ẹnjìníà ńbẹ́ńbẹ́ olùkọ́ ńbẹ́ńbẹ́ lẹ́rú ìṣiríṣi la kóra àmọ́ ní ẹ̀ka ti ètò ìlera bọ́yá la lè rí bíi méjì mẹ́ta bí bá sì ń bẹ̀ ẹ̀ta hóró iná nìyọ́ jẹ́ láàrin wa níyìn ọ̀yẹ̀ ká wá wò ó pé kí ni ń ṣe nàìjíríà kí ni ń ṣe wá tó fi jẹ́ wípé lórí gbogbo àwọn ẹ̀ka tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ta lè sọ pé ọmọnìyàn ti fi ń ṣe iṣẹ́ òòjọ́ ẹ̀ka ètò ìlera ìyà ń jẹ ìyà ń jẹ ẹ̀ka ètò ìlera gbogbo àná la a sì gbọ́dọ̀ rí dájú pé ìṣàkóso ìjọba ti gbogbo wa ni àtẹ̀ntì ń ṣèjọba o àtẹ̀ntì à ń ṣe ìjọba lé lórí ó yẹ kí àjọṣepọ̀ kó wà láàrin wa gbogbo alámọ̀ wípé àwọn èèyàn ti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà tán lẹ́ka ètò ìlera lórí ìwà yọ̀bọ́kẹ́ tí àwọn èèyàn kan hù ní ẹnu iṣẹ́ wọn lẹ́ka ètò ìlera nígbà tí Gbàjàmílà làmọ́lẹ̀ oníṣẹ́ rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ̀ ń wí yìí kì í ṣe ẹ̀bi àwọn èèyàn tẹ̀ ń sọ ó ní níbi tí wọ́n ti ń gbìyànjú wípé kẹ́mi ẹni tí bá ń ṣàìsàn kọ́ mọ̀ bọ̀ máwọn lọ́wọ́ káwọn ó mú gbájá káwọn fi kún gbojo bó tilẹ̀ jẹ́ pé ńgbà tí gbogbo àwọn nǹkan tí wọ́n fi ṣiṣẹ́ tí ọ̀bá ti sí ní ọwọ́ wọn wọn ò sì ní fẹ́ kẹ́mi aláìsàn kọ́ bọ́ mọ́ lọ́wọ́ níbi yẹn bá ti ṣe léyìn ish lọ́rọ̀ ọ̀bà bọ́ sí ojú kan àwa là ń dá wọn lẹ́bi nígbà táwa náà bá pèsè àwọn nǹkan tó yẹ kí wọ́n fi máa ṣe iṣẹ́ wọn látìgbàdégbà nígbà tí ọba sí ìdùnnú fẹ́ni tí ń ṣe iṣẹ́ àbẹ́yìn náà mọ̀ ni pé ebele rara jọ ni gbogbo wa ó yẹ kí ìjọba kásọjí o àwọn nǹkan léyìí tí ọba jẹ́ ìwúrí fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ní ẹ̀ka ètò ìlera ká máa pèsè rẹ̀ fún wọn kí owó wọn kọ́mọ tẹ̀tì irinṣẹ́ tí wọ́n lò àti àyíká tí wọ́n ti mọ̀ iṣẹ́ kọjá pé ibi tí yóò rọgbọ fún wọn tí yóò rọrùn fún wọn ni táwọn náà ò fi ní ní ìpalára lẹ́nu iṣẹ́ wọn níparí ó ṣe àlàyé pé ẹ̀ka tó jẹ́ ti ilégbèmọ̀ asòfin ọ̀la àwọn ó ṣe ojúṣe tàwọn o láti rí dájú pé ẹ̀ka ètò ìlera ó gbéra sọ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ẹ̀tọ́ wọn ká bẹ̀rẹ̀ sí ni fún wọn oníléyùn ní ó jẹ́ kí àwọn tó wà níbẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ olùtọ́jú àwọn èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà kínú tiwọn náà ò lè mọ̀ dùn pé pé àsáwọn náà ráyé wa inú ìwé ìròyìn Nigerian Tribune láti mú ìròyìn ń kà lórí àti bọ́ sórí àlééfà olùbàdàn tilẹ̀ ìbàdàn ẹni tí í ṣe ọ̀tún olùbàdàn ilẹ̀ ìbàdàn àgbà oyè lẹ́kàn balógun ti ní lónìí òde yìí òun náà ni àwọn ó sọ bí orí ń bẹ́sẹ̀ rè lórí bí àwọn bá fi ẹnu ọ̀rọ̀ kò sí lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ òní làwọn ó jẹ́ kó di mímọ̀ báyìí ẹ bá yọ mo fi rán ọ létí ni kọ́ bá ń kà á ní ẹ̀kún kẹ́kẹ́ yémi ọkà tọ̀dọ̀ tèmi àyìn ẹ̀yàn. Ah, ah. ṣé mo ti ní ọ̀ka. Eh, ọ̀ya ọ̀ya máa kà tó ọ̀fẹ́ kà kàròyìn torí ẹ̀ bọ̀ wá gbọ́ ká. yọ padà já sóko jù báyìí lọ ah, na you sabi o ọ̀rẹ́ wa àjọ INEC ti ní pẹ̀lú bẹ́tù àbó ṣe rí ní nàìjíríà ní ìsìn ó dàbẹ̀ ń pé a ti ṣètò òdìbò ọdún tí ń bọ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀ ó ti fẹ́ mọ̀ ní kọ́má o àjọ tó ń ṣètò ọkà lánàá mm. wọ́n tuntun sọ lónìí. àjọ tó ń ṣe <clears throat> kò kárí ètò ìdìbò nílẹ̀ yìí àjọ INEC ti sọ̀rọ̀ pé àfi káwọn òṣìṣẹ́ aláàbò ilẹ̀ yóò tètè jí gìrì sí ìmójútó ètò ààbò bí bẹ́ẹ̀ kọ́ àti bóde àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tí ń bọ̀ pé mm. àwọn fẹ́ túyáyá túyàyà lọ rèé dìbò yóò fẹ́ lè díẹ̀ o àjọ INEC láòkò eléyìí tí wọ́n kó àwọn èèyàn sòdí láti fi wọ́n mọ àwọn ìmọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ìlànà ń dìbò nírọwọ́rọsẹ̀ òun náà ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ kódà Festus Okoye tó jẹ́ ọ̀gá lẹ́ka ìlú koro àti ìlanilọ́yẹ̀ fún àjọ INEC lórílẹ̀‐èdè yìí lọ́jàbọ̀ gbogbo bí wọ́n fẹnu ọ̀rọ̀ kò sí Festus Okoye ni lára tí ó ń kọ àjọ INEC lóminú òun náà ni gbàgbós ojoojúmọ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà àwọn sì ń tètè ké sáwọn òṣìṣẹ́ aláàbò pé kí wọ́n tètè sun sókun ṣòkòtò wọn kó lè o torí pé bẹ́tù àbó bá ń bá a lọ báyìí tá a fè mọ́dún tí ń bọ̀ ó ṣeé ṣe kí àwọn mọ́ lè ṣe kò kárí ètò òdìbò ọdún tí ń bọ̀ láṣeyè tálákàn ṣe po ìròyìn yẹn ló ń sọ pé ọlọ́run ọba wa ṣe o tí yóò fi mú yẹ́ẹ̀sì tán yányán ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé kẹrìnlá Vanguard fún tòórọ̀ yìí ọ̀dà ìròyìn tó sífìlà rẹ̀ tó ní báyìí ẹ̀ bá yọ ayé ẹ̀ lọ́yọ̀ mo fi fẹ́ kà á wọ́n ní lórí pé ta ni yóò jẹ́ olùbàdàn tilẹ̀ ìbàdàn àwọn àgbààgbà oyè wọ́n ti fẹ́nu kò báyìí wípé ọ̀rọ̀ tí ń bẹ nílé ẹjọ́ kí àwọn já mi lórí rẹ̀ báyìí wọ́n ó sì ṣe ìpàdé tó bá di ní ọ̀túnla tí í ṣe ọjọ́ àlàmísì láti fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ibi tí ọ̀rọ̀ bá tún kù sí àwọn àgbà oyè mẹ́jọ ní ilẹ̀ Ìbàdàn èyí tí wọ́n ń bẹ lára àwọn tí gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́ olóògbé sẹ́nẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bi tó gbé sí ipò ọba àlàyé wọ́n ti kọ̀wé sí agbẹjọ́rò wọn Adékúnlé Ṣọ̀bà lójú wípé àṣẹjọmọ́ ọ̀yá ìwé tí ń bẹ́ẹ̀ mẹ́ ẹ lọ́ọ́ fà á kúò níbẹ̀ báyìí láti rí i dájú wípé ẹni tí ọba bá kàn kí ó tètè bọ́ sí orí oyè kí awuyewuye kó sì jẹ lọ sí òkun ìgbàgbé nínú ìwé tí wọ́n kàn ní ọgbọ̀njọ́ oṣù kínní ọdún etí àwà yìí January thirty wọ́n ní àwọn àgbà mẹ́jọ yìí náà ni wọ́n kọ ìwé pé gbogbo ansa tó ṣe ṣe ọ̀rọ̀ oyè ilẹ̀ Ìbàdàn èyí tí ó ti wà láti ọdún 1957 ẹ̀yà àṣàtúnṣe ss gbẹ̀yìn tì sẹ́gbẹ̀ẹ́ kan fákòókò iná for now to be kept in view for now bí wọ́n ṣe kọ́ nù nínú tí wọ́n kọ pé àní ẹ lọ́ọ́ fàwé ẹjọ́ ẹ fà yọ kúrò níbẹ̀ náà ni wọ́n ti sọ wípé ọpọn dandan o lákòókò yìí ó sì ṣe pàtàkì kí àlàáfíà lè ti ń jọba nílẹ̀ ìbàdàn kó má bàa fíafíà àwọn àgbààgbà oyè yìí ni wọ́n jọ buwọ́ lu ìwé ní ìgbà tí wọ́n kọ tán láti ọ̀dọ̀ ẹni tí í ṣe balógun ti ilẹ̀ ìbàdàn olóyè owólabí ọlákùlẹ́yìn ọ̀tún balógun olóyè tajudeen àjíbọ́lá òsì balógun àgbọ̀yè latif adébíyìnpé àti àṣípa balógun àgbọ̀yè kọ́lá àdégbọ́lá wọ́n ní àwọn yòókù tí wọ́n jọ sáìn ìwé ọ̀hún wọ́n sọ wípé àtúnṣe sí ètò oyè ilẹ̀ ìbàdàn ti ọdún 1957 èyí tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe àtúnṣe sí pé kò tíì sí nǹkan kankan lákòókò iná kí wọ́n gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan lára àwọn tó kù ní ọ̀tún olúbàdàn àti ẹni tí ọba kan gangan àgbáyé lẹ́kàn balógun àṣìpa olúbàdàn àgbáyé ẹ̀dí òye wọlé ẹ̀kẹrin olúbàdàn àgbáyé bíọ́dún kọ́lá dàìsí àti ẹ̀karùn olùbàdàn àgbọ̀yì hamidu àjíbádé gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí o gbogbo gbẹ́mi sí omi òtó àbí nǹkan kan tí ó wù kọ́ mọ́ ṣẹlẹ̀ àti awuyewuye wọ́n ní àwọn ti gbà báyìí pé kí àwọn ó gbé adé tíhùn káwọn ó gbé e sílẹ̀ báyìí kí ohun gbogbo sì mọ́ lọ déédéé bó ṣe wà láti àtètèkọ́ṣe ṣẹ́yìn ò gbàgbé pé gómìnà Ṣèyí Mákindé nígbà tó lọ́ọ́ rí ṣe àbẹ̀wò tó lọ́ọ́ rí kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí kábíyèsí ní ààfin tí ń bẹ ní pópó Yemọja níbẹ̀ ló ti ṣe àlàyé o wípé àwọn tí wọ́n jẹ́ àgbáyé nílẹ̀ Ìbàdàn kí wọ́n padà síbi ètò oyè Ìbàdàn bó ṣe ń lọ láti ìpilẹ̀ṣẹ̀ wá wọn ní ìhà tí gómìnà kọ sí ọ̀rọ̀ yìí iná ni ó tún pàpà tún kọ sí tó tún tẹnumọ́ nígbà tí ó gba àlejò àwọn ìgbìmọ̀ Olúbàdàn nínú ilé ìjọba nílùú Ìbàdàn ó dẹ̀ lẹ́ẹ̀kejì ní báyìí náà wọ́n ní ìpàdé àwọn afọbajẹ ó ṣeé ṣe kó wáyé ní àlàmísì ọ̀sẹ̀ yìí èyí ò ti ṣe ọ̀túnla yìí wọ́n ní gbogbo ọ̀rọ̀ ó di pé ìyẹn di àtúngúnbá yìí o ọbẹ̀ yóò di àtúnṣe láti wá ṣẹ̀ṣẹ̀ tó mú orúkọ ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn àgbáyé lẹ́kàn balógun ẹni tí oyè kàn gangan báyìí lọ sí iwájú gómìnà kí gómìnà kò buwọ́lù lákọ̀tún. Hmm pẹ̀lú bí ìpàdé àjọ ńlá ẹgbẹ́ APC ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n tírètí wà pé ó yẹ kó wáyé lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì tá a wà yìí wọ́n ní ó dàbẹ̀ pé ọ̀rọ̀ tún ti ń bọ̀rọ̀ bọ̀ egun àlárí nínú ẹgbẹ́ òun báyìí bí wọ́n máa ń ṣe patí lágboolé kan a máa kángun sẹ́nìkan jẹ nìkan lọ àwọn ìdí igi gbogbo tí ń bẹ nú APC kálukú ti bẹ̀rẹ̀ sí ní ṣe kíyọ̀ ó dùn tiẹ̀ chai chai ẹ jẹ́ á lọ sínú ìrìn àjò ìròyìn yẹn káwo bó ṣe rí nípalẹ̀mọ́ fún ìpàdé àjọ ńlá gbogbogbò ẹgbẹ́ APC tí wọ́n ti mú dé ètí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì yìí wọ́n ní ó dàbẹ̀ pé ọ̀rọ̀ fararọ nínú ẹgbẹ́ APC lásìkò yìí torí pé ìjà ìwọ òjù mi èmi òjù ọ èmi lọ́tọ́ sí ìwọ kọ́ ó ti ń wáyé o láàrin àwọn ìdí igi tó parapọ̀ tí wọ́n ṣègbéyàwó ijó òní ẹ̀ ti rántí ìgbéyàwó láàrin àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà látinú ẹgbẹ́ òṣèlú kan bọ́sì míì tí wọ́n fi gbàjọba lọ́wọ́ ìjọba tó kó gbá sílé ẹ fẹ́ gbọ́ ẹ sọ pé èyí tẹ́ ẹ fẹ́ gbọ́ náà ni pé CPC ẹgbẹ́ òṣèlú Congress for Progressive Change wọ́n wà lára àwọn tí wọ́n jọ ṣe ìgbéyàwó alárinrin tó di APC Action Congress of Nigeria ACN wọ́n wà lára àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n rọrí wọ inú APC láti ṣègbéyàwó òṣèlú àwọn méjèèjì CPC àti ACN ìdí igi méjì yìí nínú ẹgbẹ́ APC lásìkò yìí ó dàbẹ̀ pé àwọn ni ọjọ́ ń fa nǹkan láàrin ara wọn ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé àti ACN àti CPC wọ́n wà lára àwọn ẹgbẹ́ òṣèlú bíi mélòó kan tí wọ́n parí pọ̀ lọ́dún 2013 tí wọ́n sọ pé àwọn fẹ́ gbàjọba nílànà ìjọba alágbádá lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú tí ń ṣèṣàkóso nígbà náà bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé àwọn ẹgbẹ́ òṣèlú tọ́mọ̀ parapọ̀ tí wọ́n jọ gba ìjọba lọ́wọ́ PDP wọ́n mọ̀ pọ̀ nínú wọn láti rí CPC ACN àrí All Nigerian People's Party ANPP àrí APGA All Progressives Grand Alliance àrí àwọn ẹgbẹ́ òṣèlú míì táwọn náà yàbò inú ẹgbẹ́ APC wá yàtọ̀ sí yẹn ń gbà wọ́n ti ẹgbẹ́ jiná débì kan làwọn kan tínú ń bí nínú ẹgbẹ́ alábùradà tí ń ṣèjọba lọ́wọ́ àwọn náà bá yakónú PDP wọ́n pera wọn ní new PDP ní wọ́n bá rọrí wọ APC ní wọ́n ṣe ṣègbéyàwó ẹjẹ́ àjọ ṣòṣèlú lọ́dún náà lọ́hùn tá a fi wọ 2015 wọ́n ní kí ni wọ́n gbàjọba tán lọ́wọ́ ẹgbẹ́ People's Democratic Party lọ́dún 2015 Agbada, àjọba tí wọ́n fàyà PDP lọ́rùn làwọn ẹgbẹ́ ìdígi tọ́sarapọ̀ di APC ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pín láàrin ara wọn bó ni wọ́n ṣe pín in wọ́n ní ACN ni wọ́n sọ wípé ẹ jẹ́ kí àwọn mú igbákejì ààrẹ ni wọ́n fi fa Yẹmi Ọ̀ṣínbàjò nínú ACN ní APC wọ́n fa Yẹmi Ọ̀ṣínbàjò kalẹ̀ wọ́n ní ẹ jẹ́ kí CPC kí ó ṣe ààrẹ ní wọ́n Muhammadu Buhari kalẹ̀ nínú APC wọ́n ní ẹ kí ANPP kí àwọn lọ́ọ̀rì ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Senate President wọ́n fa Bukola Saraki wọ́n fà á sílẹ̀ wọ́n ní wọ́n sàmú mọ́ra wọn mọ́ra wọn mọ́ra wọn kọ́ mọ́ fi bí wọ́n ṣe ń ṣe é bọ̀ tí wọ́n ń ṣe é bọ̀ tí wọ́n ń ṣe é bọ̀ látìgbà náà nu àmọ́ lọ́tẹ̀ yìí tá a tún lọ ságbo òṣèlú míì ní 2023 wọ́n ní ọ̀dà bẹ́ẹ̀ ń pé gbùngbùngbùn láàrin ACN àti CPC nínú APC ó ti fẹ́ mọ̀ ṣẹlẹ̀ báyìí o ìròyìn yẹn pọ̀ o ọ̀pọ̀ o ọ̀pọ̀ pọ̀pọ̀ ọ̀pọ̀ o èmi kà díẹ̀ hmm. torí ti yí ni o. ìròyìn kan rèé lè tí kò sí ẹ̀sìn dàbí tí òkè ọmọ torí àwọn Fúlàní adarandaran wọ́n tún ti lọ rèé sọ̀rọ̀ ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ondo wọ́n kanná lu oko wọ́n sì kanná lu àwọn ilé tí ń bẹ ní abúlé kódà wọ́n pa àwọn èèyàn kan níbẹ̀ pẹ̀lú bí oṣù kínní ọdún bó ṣe parí ní àná òde yìí tí àwọn ẹ̀bọ́ sínú oṣù kejì ọdún wọn ní títí láì àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ondo wọn ò ní gbàgbé oṣù kínní ọdún ètà àlòtán yìí o ní ìpínlẹ̀ Ondo ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ tó wà ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ wípé àwọn afurasí ọ̀daràn kan tí wọ́n fi ẹran dídà bójú àwọn fúlàní la gbọ́ pé wọ́n ya bo àwọn abúlé wọ̀nyí tí wọ́n sì kánú wọn ní ọ̀gànjọ́ òru tí wọ́n ṣe wọ́n ní kanambusẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló fi ara pa tí wọ́n sì lé àwọn míì kúò ní inú ilé èyí tí wọ́n ń gbé tó jẹ́ pé wọn ò lè padà síbẹ̀ mọ́ ibo ni wọ́n padà sí nígbà tí gbogbo ilé tí wọ́n ń gbé tó ti jóná kanlẹ̀ nígbà tí wọ́n parí ìjóná jólé yìí ní agbègbè ọ̀hún wọ́n ní wọ́n ti pa èèyàn bíi mẹ́wàá láàrin ọjọ́ mẹ́wàá tó jẹ́ pé àwọn agbègbè yìí tí wọ́n ti kánná lù ibẹ̀ ti dá paro ni torí pé kò sẹ́ni ó lórí láyà tí yóò sọ pé òun fẹ́ máa gbé ní abúlé mọ́ gẹ́gẹ́ bí nǹkan ṣe wà ń lọ báyìí wọ́n ní ṣe ni wọ́n ń sọ̀rọ̀ bí agbọ́n àwọn fúlàní adarandaran yìí la gbọ́ pé abúlé kan ní ìjọba àbílẹ̀ ọ̀hún ni wọ́n kọ́kọ́ dé ní ọ̀gànjọ́ òru ni wọ́n dé o tí wọ́n pa èèyàn mẹ́ta wọ́n ní kódà pa olórí abúlé wọ́n pa kí wọ́n tó kan iná lu gbogbo abúlé wọn àti àwọn nǹkan oko tí wọ́n gbẹ̀mí lé níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní tó fà á táwọn Fúlàní tí wọ́n fi bínú tán yanyan ni pé àwọn abúlé yìí wọn ò gbà fún wọn o láti máa kó màálù wàá jẹ oko wọn wọn nígbà tí wọ́n fọmú fún wọn ni wọ́n lérí lẹ́ka pé àwọn ń padà bọ̀ wàá bà yín ṣùgbọ́n nígbà tí wọ́n dé ní tòótọ́ òru ni wọ́n dé o ọ̀kan nínú àwọn tó jẹ́ olùgbé ní abúlé yìí tí orúkọ rẹ̀ tó ń jẹ́ Elijah Ayọ̀dèjì ló sọ pé ńṣe làwọn ń sùn jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ o ó ní ìrọ́ kẹ̀kẹ́ ìbọn ń ló jí àwọn lọ́gànjọ́ òru tó ń kákùn ṣe kàbàkàbàkàbà tá a mọ ibi tí èèyàn ò mórílé wọn ni ẹni táwọn kọ́kọ́ rí òkú ẹ̀ ń ta ìní ẹni tí í ṣe olórí abúlé yìí àtàwọn bíi méjì míì òkú táwọn fojú kan báyìí wọn ni ló ń kákò bá wọn pé ẹgbà ni ó ẹgbà wọn gẹ́gẹ́ bí àwọn ará abúlé bí wọ́n ṣe wí wọn ni àwọn fúlàní yìí wọn ò lè dín ní àádọ́ta gẹ́gẹ́ bí wọ́n ṣe yàdé tó jẹ́ pé ìbọn ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn wọ́n ní ẹni ọba bọ́ sọ́wọ́ wọn kanambusẹ́ ni wọ́n ṣe wọ́n ní gbà tí àwọn bẹ̀rẹ̀ sí pariwo àwọn pé àgọ́ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá dáhùn ní tòótọ́ wọ́n bá ṣe yáwó ní àkọ́kọ́ lọ wọ́n ní inú àwọn ti kọ́kọ́ ń dùn nígbà táwọn ọlọ́pàá dé àwọn ọlọ́pàá dé wọ́n gbé àwọn èèyàn tí wọ́n ti pa sílẹ̀ wọ́n gbé lọ sí àgọ́ wọn ibi táwọn ṣe ń sa gbogbo àwọn nǹkan èyí tí kò tí ì jóná làbá tún gbọ́ pé wọ́n tún ti dé o dídé tí wọ́n dé ọwọ́ afẹ́ burú jù ẹ wò ó ìròyìn èèyàn ò lè kà tán ẹ lè fẹ́ wò ó ntójú àwọn èèyàn rí láwọn agbègbè kan lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ ondo lélẹ́yìí ti ṣẹlẹ̀. nípínlẹ̀ benue wọ́n láwọn ọ̀tá ajé kan ti lọ rèé juná sí oko mọ́ngòrò tó kan báyìí tó ti ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí olúṣẹ́gun ọbásanjọ́ oko mọ́ngòrò obj ti ń bẹ ní benue ọ̀hún ni wọ́n ju iná sí si ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Gua tí ń bẹ ní Benue tí wọ́n sì sún gúrúgúrú Vanguard tó ṣàròyìn yìí jọ tí ìròyìn náà sì ń bẹnu àwọn ìwé ìròyìn míì tó jáde fún tòní sọ pé ọjọ́ àbámẹ́ta tí ó kọjá làwọn ọmọlatọrọ àpàlà bí ẹ̀dá ọ̀hún gba bẹ̀ lọ tí wọ́n sì lọ ju iná sí oko yìí tí wọ́n sun dáadáa ṣe rí ẹni tí í ṣe agbẹnusọ fún ìjọba ìbílẹ̀ ibi wàhálà ọ̀hún ti ṣẹlẹ̀ ní Benue ní àwọn ti sáré gbé ìgbìmọ̀ pápá àpájọ àwọn ti kó àwọn èèyàn jọ láti ṣèwádìí ọ̀rọ̀ yìí ìbálọbábọ̀ ìwádìí àkọ́kọ́ fi hàn pé àwọn òbílẹ̀jẹ́ ẹ̀dá kan bàṣẹ̀jẹ́ obì tí í so lẹ́ẹ̀rùn lọ́mọ̀ọ́mọ̀ wọ́n mọ̀ọ́mọ̀ lọ juná sóko ni kì í ṣe pé bóyá ó ṣèèṣì ọwọ́ sì ti á tẹ èèyàn mẹ́rin tí wọ́n máa fi mú wọn dánrin òfin lórí fífunra sí wọn pé ejò wọn lọ́wọ́ nú lórí oko mọ́ngòrò Ọbásanjọ́ tí ó jóná ní Benue hmm. ìròyìn yẹn ni ha ọmọ àṣẹ báyìí o ẹ jẹ́ à lọ sójú ọjà tá a bá padà dé ajá àbálẹ̀ yín ọ̀ ń tẹ̀síwájú o. ajá àbálẹ̀. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ kádákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ zero eight zero three four two zero nine one zero six country kitchen dùn púpọ̀. ní ìbámu pẹ̀lú ojúṣe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti rí i pé ọkọ̀ tó gbámúṣé nírìn láwọn ojú pópó wa níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé àṣẹ lé iléeṣẹ́ ìjọba tó ń pawó wọlé lábẹ́nú àti iléeṣẹ́ ìjọba tó mójútó iṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ pé kí wọ́n máa polongo ẹ̀ látàsìkò yìí lọ wípé ó ti di dandan fún gbogbo ajíwárin yálà aládàáni tàbọ́kọ̀ èrò tí ń fọkọ̀ ṣiṣẹ́ ajé láti máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè lọ́dọ̀ èyíkéyìí iléeṣẹ́ VIO àti motor licensing office tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbésẹ̀ yìí ló ń wáyé láti mú àdínkù bá ìjàmbá ọkọ̀ l lójú pópó wa àti káwọn ọkọ̀ wa ó lè dángájíá àsìkò tí wá tó wà yìí kẹ́ sí gbé ọkọ̀ yín lọ fún àyẹ̀wò tó pójú owó tó sì jẹ́ fún ẹ̀yà ara ọkọ̀ bíi top sign emission headlamp test àti full vehicle diagnosis pẹ̀lú OBD lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sì gba ìsì àyẹ̀wò yín ẹ̀rọ ayára bí àṣá kọ̀mpútà láfi ṣàyẹ̀wò ọkọ̀ yín o owó tásọ̀rẹ́ lẹ́sì san fún àwọn àyẹ̀wò wọ̀nyí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ayélujára www.cvis.com ẹ lè pe zero seven zero three one eight two three nine five three nílé iṣẹ́ OYC CVIS kẹ́ lọ láyọ̀ kẹ́ bọ̀ láyọ̀ ló jẹ wá lógún má sì lẹ́kọ̀ọ́. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń eh? ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh? musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? Ó ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mùsítáífò, ibà mi ti lọ. Mùsítáífò, ọkọ̀ ibà, ara ti yá gágá o, Mùsítáífò, ó ṣe gan. Mùsítáífò herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́n ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. ìkúlọ̀ pin. pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run láńkẹ́ akéde ìpapòdà aya wa màmá wa màmá màmá wa olùfẹ́ ọ̀wọ́n Victoria Adéyọlá Akínọ̀sùn JP ẹni tó fàyè ẹ̀sẹ̀ yìí sílẹ̀ lọ́jọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one lẹ́ni ọdún márùndínlọ́gọ́rin seventy five bí ètò òsìnkú ó ti lọ nìyí lọ́jọ́ kejì oṣù kejì ọdún twenty twenty two lẹ́tọ̀ àkànṣe orin service of songs ní All Saints Chapel CAC General Secretariat ńbàdàn dídèdè aago mẹ́ta ọ̀sán tó bá dọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kejì lẹ́tọ̀ sí orin onígbàgbọ́ Christian wake nílé àti láàkín ọ̀sùn tó wà ní c fourteen ìfẹ́ street off igem airport area ńbàdàn láago mẹ́ta ọ̀sán tó bá dọjọ́ ẹtì friday àkànṣe tí ó wáyé nílé àkín ọ̀sùn tó wà lágbègbè airport ńbàdàn láago mẹ́sàn-án àárọ̀ tí ìsìnjáde òkú sì wáyé láago mọ́kànlá àárọ̀ ní cac general secretariat ìlú ìbàdàn níbẹ̀ náà lètò ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀mú ti gbìnà yá látàgò kan ọ̀sán sókè gbogbo wa lágbẹ̀yìn arúgbó wa o àmín olùkéde àwọn ọmọ fún gbogbo ẹbí. àti délùú ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti dí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ land for kiddies sítòsí ìlàjì hotel and resort lọ́nà àkànná ló wà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé party tí pompi concept developer that cares. ajá balẹ̀. ti gbàdúrà kẹrẹ́mbàdàn orí òkè tẹ̀síwájú lórúkọ rẹ̀ ń jẹ́ ọ́. níbi tí ìpè wòlíì sunday sọládọ́yè lábẹ́sẹ̀ ìrọsẹ́ the end time power of resurrection ministry ti ń jẹ́rìí májẹ̀mú ìpè rẹ̀ àṣegbẹ́rẹ́ májẹ̀mú ìtẹ̀síwájú àti ìgbẹ́dìde ní ṣiṣẹ́ bíi mọ̀nà wá. tọkùnrin tóbìnrin ló lè gorí òkè ìgbàdúrà. pàṣẹtòru látọjú ajé monday sí sunday. àyè sísílẹ̀ láti gorí òkè ìtẹ̀síwájú gbàdúrà. àyè ilégbè ń bẹ. bẹ́ẹ̀ làbọ̀ tẹ́ra tẹ̀mí ń bẹ ní sẹpẹ́. àkọsí àdúrà májẹ̀mú ìtẹ̀síwájú ní friday lọ́sọ̀ọ̀sẹ̀. látàgọ́ bẹ́sẹ̀ òwúrọ̀ sago kan sọ kó misi sì ti friday ọ̀sẹ̀ yìí o. bàbá wòlíì sunday sọlá lóye bàbá ẹ̀ńtà ní bàbá orí òkè. láti ibikíbi wá ọ̀nà dé ojú ọjà amúlòkọ nílùú ìbàdàn. wọ mọ́tò tàbí gbé ọ̀kadà tó lọ sí gbàdùn ní àkàrà. bọ́lẹ̀ ní yànnà kíkẹ́mi láti bẹ̀ gbé ọ̀kadà tó lọ sí orí òkè tẹ̀síwájú. fàlàyé sí zero nine zero fifty two eighty seven forty nine twenty six tàbí zero eight zero thirty forty five twenty three zero nine. ó ti gbàdúrà títí síbẹ̀ kò tí ì sí ẹ̀rí àdúrà. orí òkè tẹ̀síwájú ni ó ti wá máa gbàdúrà. was I today? àjọ solution providers multi-concept resources limited pẹ̀lú àjọṣepọ̀ àjọ elétò ìlera nípínlẹ̀ ọ̀yọ́ oisia àti nípínlẹ̀ ọ̀ṣun oyis ló ń kí gbogbo òṣìṣẹ́ ìjọba kó àmójúbà ètò ìlera yóò di òní digital health níbi tẹ́ ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ nílò láti délé ìwòsàn kẹ́ ẹ tó gbà tọ́jú àǹfààní láti wá gbé èyíkéyìí òògùn tẹ́ ẹ nílò fún ìlera yín wá bá yín nílé tàbí lọ́fíìsì sísílẹ̀ o ọ̀fẹ́ sì ni ètò yìí kẹ́kọ̀ọ́ fòókọ́lẹ̀ nítakùn àgbáyé ti àjọ oisia tàbí oyis tàbí léyìíkéyìí ọ́fíìsì wọn ẹ tún kó àmójúbà and Òṣogbo surgical mission season two níbi tẹ́tí láǹfààní fún ìtọ́jú àti èyíkéyìí iṣẹ́ abẹ ní ṣíṣe pẹ̀lú owó chíkíní bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejì di ọjọ́ kẹfà oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀ nílùú Ìbàdàn àti ní Òṣogbo lètò yóò ti máa wáyé o lásìkò kan náà ètò iṣẹ́ abẹ yìí làwọn ẹlẹ́yinjú àánú ti gbé nígbọ̀wọ́ fún àlàyé ẹ pè zero eight zero five six five six eleven thirty eight zero eight zero fifty six fifty six eleven thirty eight àìsàn ò ní í ṣe wá àmọ́ káwa náà ò mọ́ dákẹ́ o. yọ̀dà òun gbàdúrà ìlérí àti ìfẹ́ rẹ̀ kò ṣàtìyípadà rí ògo ògo fọkọ rẹ̀. ó ṣé mi níbo ló dà ó di CAC grammar school oríta péré adéṣọlá ìbàdàn níbi ìsọjí ìjọ deeper life bible church tí ọlọ́run ti ọwọ́ ikọ̀ rẹ̀ olùṣọ́ àgùntàn wf kùmí ìgbékalẹ̀ mo ti gbọ́ pé bí ọ̀rọ̀ ọlọ́run tòótọ́ ti ń jáde pẹ̀lú àdúrà lórúkọ jésù ní ìdí ẹ̀sẹ̀ ń já pa ò tó oríṣiríṣi iṣẹ́ ìyanu sì ń ṣẹlẹ̀. ó dáa náà ń lọ bó bá dọ̀la. ọ̀rẹ́ wa má fi gbàlà rẹ dọ́là òní tíṣídìí ọjọ́ kìíní oṣù yìí gan-an ní ìsọjí ó parí bàbáǹbarì ni pé ọkọ̀ àjùmọ̀ṣe ti ń kó àwọn èèyàn lọ bí ìsọjí ti ń dúró de gbogbo wa. ó yá ìpàdé di pápá ìsọjí ní CAC grammar school oríta pẹ̀lú adéṣọlá ìbàdàn gbogbo ènìyàn máa bọ̀. ajá balẹ̀. ajá balẹ̀. àwọn ìròyìn kan ń bẹ tó ṣeé ṣe kọgbẹnu tán tó bá di ní ọ̀sán àwọn ìgànnìkò dàlúrú dàlúrú àwọn jàǹdùkú bíi méjìdínlọ́gọ́rùn-ún tí wọ́n sọ pé àwọn jàǹdùkú olóṣèlú ni wọ́n tọwọ́ tẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Èkìtì e wọ́n ti fi ojú wọn wọ́n sì gbé wọn lọ sí ilé ẹjọ́ ẹ̀rí nínú ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde láàárọ̀ ìlókè rẹ̀ ọmọkùnrin kan tó jẹ́ ẹni ó fẹ́ ṣe ètùtù ọlà tó fẹ́ lówó òjijì Timothy tí wọn ò fi orúkọ rẹ̀ kejì kan tí ọwọ́ wọn tẹ̀ wípé wọ́n bá èròjà ara èèyàn bí apá bí ẹsẹ̀ bí orí ní ọwọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ondo wọn ní ọwọ́ ti tẹ̀ ọ́ pé ó sọ pé àwọn èèyàn tóun ṣiṣẹ́ fún wọ́n ti fún ní ìlérí pé mílíọ̀nù lọ́nà ọgbọ̀n ni làwọn ó fún un tó ń bá ṣe iṣẹ́ òun dáadáa tó sì kó àwọn ẹ̀yà ara táwọn nílò wàá bá wọn ẹni ọdún márùndínlógójì ni arákùnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Timothy yìí iná ló ń jẹ́wọ́ òun níwájú àwọn agbófinró lẹ́yìn ìgbà tí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n fojú ẹ̀ hàn sí aráyé nílùú Àkúrẹ́ lẹ́yìn tí wọ́n sọ pé àwọn nǹkan ẹ̀yà ara àwọn èèyàn tí wọ́n bá ní ọwọ́ rẹ̀ ni ọ̀tà fẹ́nìkan tí ọwọ́ fi tẹ̀ ẹ́ ọ̀dẹ́niyì ẹni tí ó jẹ́ òun ti ń wa ọkọ̀ àjàgbéjò ní iléeṣẹ́ pọ̀ntínpọ̀ntín kan ní agbọ́pẹ́ ọwọ́ náà tó tẹun gangan pẹ̀lú àwọn nǹkan tí wọ́n bá ní ọwọ́ rẹ̀ tó ẹ̀yà ara èèyàn ní ìlú Ondo ìní ọwọ́ ti tẹ eléyùn ó ló pé òun fẹ́ lọ rèé gbé fún ìkan lára àwọn ọ̀gá àwọn ni tí ó wà ní ẹ̀ka tí wọ́n ti ń kólẹ̀ kó dọ̀tí òun ló sọ pé òun fẹ́ ṣe ètùtù ọlà o ó ṣe àlàyé wípé òun lọ sí ibùdó ìtẹ́ òkú láti lọ rèé gé ẹsẹ̀ àti ọwọ́ ọ̀kan lára àwọn ẹni tí wọ́n ti sin jẹ́jẹ́ jẹ́jẹ́ sí ilé ìkan ẹ̀ oníkótó rí pé ọwọ́ tẹ̀ ń wò ó ní tó ń sọ ni pé òun fẹ́ gbé àwọn ẹ̀yà ara yìí lọ sí ọ̀dọ̀ ẹ̀ńtọ́ràn níṣẹ́ ní èkó tó sọ pé òun ó fún ní thirty million naira pé tóun bá ti kó iṣẹ́ èdè sangiliti yẹ kí òrí ẹ̀ òun ọgbà owó yìí ó lóun lọ sí bẹ̀rẹ̀ grand tó wà ní sábó ní ìlú ondo náà ni láti gé àwọn ẹ̀yà ara yìí òun ọ̀pá ẹyán ó kẹ́sì mọ̀ wo òun ọ̀pá yín o òun ọ̀gbà gbẹ̀mí èèyàn kankan òun tàn ti kú jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ àkọ́kọ́ sì rèé tó wọn kọ́kọ́ ṣe irú eléyìí tírélà lòun wà hmm. tírélà ẹ wo ìròyìn yìí hmm. ọ̀pọ̀ ẹ̀yẹ fẹ́ ká yóò sì gbẹnu tán hmm. tó bá di ní ọ̀sán ẹni tí wọ́n bá ẹ̀yà ara èèyàn ní ọwọ́ rẹ̀ ó ní mílíọ̀nù lọ́nà ọgbọ̀n thirty million naira ni wọ́n fẹ́ fún tó ń bá ṣe iṣẹ́ ìyọrí dáadáa. lórí ta ni ó gorí àlééfà nàìjíríà lọ́dún 2023 ọdún tí ń bọ̀ tambuwa ti sọ pé òun ń báwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ láti mọ èrò ọkàn wọn lórí èròǹgbà òun gómìnà Sokoto lásìkò tá a wà yìí Aminu Tambuwa àná ọjọ́ ajé Monday ló kéde pé òun ti bẹ̀rẹ̀ sí ní àfikùnlukùn foríkorí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n já wọn tòun yíkáyíká Nàìjíríà láti mọ èrò ọkàn wọn lórí èròǹgbà tòun láti dupò ààrẹ ní 2023 ń bá àwọn kan ní ọ lọ ba àwọn tí wọ́n fẹ́ràn nàìjíríà kọjá kàsí nǹkan ní ọ lọ rèé bá tambuwa lọ́fíìsì ẹ sì mọ̀ pé ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní gómìnà Sokoto ọ̀hún ń gbà wọ́n débẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ orin pé ìwọ la fẹ́ ìwọ la fẹ́ fi ṣe bẹ́ẹ̀ nìkan ṣe kọ́ńdú kọ́ńdú ìwọ la fẹ́ fi ṣàgbàlagbà ní ọdún 2020 sírì ìwọláfẹ́ odùpọ̀ ààrẹ kò sì dóòlà ọkọ̀ nàìjíríà yìí lórí àgbàmi táwọn èèyàn béèrè pé ta ni yóò tukọ̀ yìí dé èbúté ayọ̀ ìwọ tambuwa láfẹ́jẹ́ olórí ètukọ̀ eléyìí tí ń dìda dídò lórí àgbàmi àfẹ́jẹ́ ọba wa tù ú dé èbúté rẹ̀ ẹni tí í ṣe mínísítà tẹ́lẹ̀ fún àlùmọ́ọ́nì inú omi ní orílẹ̀-èdè wa nàìjíríà ọgbẹ́ni ṣàgárí òun léwájú àwọn ikọ̀ tọ́lọ́rì édì rẹ̀ bẹ̀ fún Tambuwa pé kó dupò ààrẹ náà why not if not if not why not ngbà Tambuwa ó sì dá wọn lóhùn ní ẹ ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tẹ́ ẹ̀ parọ́ èmi náà ń rò ó àmọ́ mo kàn tún wá rò ó pé kí n kọ́kọ́ lọ rèé báwọn èèyàn tí àjọ ń ta kí wọ́n tún dá mi nímọ̀ràn lórí dídùpò mi ipò ààrẹ lọ́dún 2023 ẹ fọkàn balẹ̀ o àjọ wà náà ni ntí Tambuwa sọ fún àwọn tiẹ̀ nu ṣe rí lójú ìwé ìkeje ìwé ìròyìn Punch kan náà ni mo rí ròyìn ń bẹ̀ níbi tí aṣòfin kan láti ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà òun ní í ṣojú ẹkùn ìdìbò Ìṣàyìn ìtẹ̀síwájú àti kájọlà ohun tí ìwájọwà nílé ìgbìmọ̀ aṣòfin ìjọba àpapọ̀ kejì honourable Shina Pella ó ti rọ gbogbo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n mọ̀ gọ́ra wọn kí wọ́n mọ̀ sẹ̀ńpẹ́ kí ọ̀dọ́ ó bọ́ sí agbo òṣèlú káwọn náà ó sì gba ipò òṣèlú pàápàá jùlọ bá a tún ṣe ń wo àókò òṣèlú míì lọ́ọ̀kan kí àwọn ọ̀dọ́ kí wọ́n mọ̀ sẹ́ ń pẹ́ fàdímọ́yìn o kí wọ́n bọ́ sójú agbo kájọ tẹ̀ sí i kí wọ́n sì bọ́ sáwọn ipò ńláńlá ipò àṣewájú eléyìí tí ó jẹ́ kí nàìjíríà ó tètè gòkè àgbà ṣínà piela lọ sọ nínú ìròyìn míì ní agbo òṣèlú Gani Adams ti ní gbogbo àwọn èèyàn tí ń pariwo ẹjẹ́ àdìbò ẹ jẹ́ á dìbò láì sọ̀rọ̀ àtúntò nàìjíríà wà láì karamba ní olóṣèlú ni wọ́n. ibà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ yorùbá káfàtà ona náà ló ti rọ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari tó ti jagun gbébọn ti pé kí wọ́n jẹ́ kí a ṣe pàṣípààrọ̀ ìwé òfin ìṣèlú nàìjíríà tá à ń lò tẹ́lẹ̀ tọdún 1999 1999 constitution ẹ jẹ́ á dà kan ká tún mí kọ́ nípalẹ̀mọ́ fétò òdìbò 2023 ẹni yìí ti tún ṣe uh, kọ̀dí alárẹ̀mú káfàtà fún gbogbo ẹgbẹ́ Oòduà People's Congress ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́rọ̀ ààrẹ Buhari pé bá a bá ṣàtúntò Nàìjíríà táwọn olóṣèlú kan wá ń pariwo ẹjẹ́ á tún dìbò míì ẹjẹ́ á tún dìbò míì àwọn olóṣèlú ti ń pariwo ẹjẹ́ á dìbò míì ń láì tí ì tún Nàìjíríà tó ọ̀tá àlú ọ̀tá Nàìjíríà ní gbogbo wọn torí mi ò mọ bá ṣe ṣe o téèyàn mẹ́ta ó dúró méjì méjì lórí ọ̀rọ̀ nàìjíríà láì ṣàtúntò tá a sì fẹ́ dìbò Gani Adams ti sọ pé àwọn tí wọ́n ń sọ pé ẹjẹ́ àtúnlọ rèé dìbò láì ṣàtúntò nàìjíríà ẹ̀hànà olóṣèlú ni wọ́n political criminals English ìròyìn yẹn ọ̀pọ̀ díẹ̀ mo lè kà ń bẹ̀ torí yín ni o. ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ ti Kwara níbi tí àwọn òṣìṣẹ́ ọba ti fò fáyọ̀ báyìí látàrí owó oṣù wọn ètò bá ẹ̀kúnrẹ́rẹ́ dé ní inú oṣù kínní January 2022 àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Kwara ni wọ́n bẹ̀ sí fò fáyọ̀ àná òde yìí nígbà tí wọ́n ń gbọ́ tó ń lolo lórí ẹ̀rọ alágbèéká wọn pẹ̀lú owó oṣù wọn ètò ẹ̀kúnrẹ́rẹ́ dé látàrí bí gómìnà ti ìpínlẹ̀ Kwara tó fi jẹ́ kí owó wọn kó ṣe rẹ́gí pẹ̀lú ìbámu owó oṣù tó kéré jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà minimum wage tí ìjọba àpapọ̀ tí wọ́n kéde síta wọ́n ní nígbà tí eh, owó oṣù bẹ́ẹ̀ sì dún nínú orí ẹ̀rọ alágbèéká àwọn èèyàn lánàá wọ́n ní àdúrà ni wọ́n fi ránṣẹ́ sí gómìnà abdulrahman abdulrasaq fún pé ọmọ adéhùn rẹ̀ sẹ̀ wípé òun dẹ́rìn pẹ̀kẹ́ àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ kwara bẹ́ẹ̀ gẹ́lẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní ẹ̀ka ìdúnàdúrà pẹ̀lú ìjọba kó tó di pé owó yìí ó di sísan wọ́n ní àwọn náà ti sọ̀rọ̀ sójú ìwé ìròyìn bákan náà ẹgbẹ́ NLC àti ìyè kan wọn náà tuc ní ìpínlẹ̀ kwara wọ́n ní wọ́n kan sára sí gómìnà abdulrasaq abdulrahman wípé ó kú ìfọmọnìyàn ṣe o àti wípé gbogbo àwọn òṣìṣẹ́ náà àwọn tún kan sára sí wọn fún ìforírọ́ torí pé ẹni ọba forí tì dópin wọ́n ní làágbàlà wọ́n ní àwọn kí ìjọba pé wọ́n ṣe o látàrí bí ó ṣe jẹ́ kí owó oṣù yìí kọ́ bẹ́ẹ̀ kúnrẹ́rẹ́ dé nínú oṣù kínní january twenty twenty two. tọ́ ẹ tún tẹ̀lé wa ká lọ ajá àbálẹ̀ ìròyìn sì ń tẹ̀ síwájú ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine ti ń bẹ nílé ìbàdàn lẹ ti ń gbọ́ wa o níwọ̀n àkótó kù yìí ẹ láǹfààní àṣìṣe darapọ̀ mọ́ wa lórí facebook live ńlọ bẹ́ẹ̀ ńlọ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń kàròyìn yìí ẹ jẹ́ àárín náà tẹ́ ẹ kọ ní comment section bí tẹ́ ń fi èrò ọkàn yín ṣọwọ́ sí báà náà báyìí ẹ bá yọ lápá ọ̀dọ̀ tí a á jẹ́ iṣẹ́ yín. Hmm. ẹ jẹ́ àwo ìròyìn míì lójú ìwé kẹwàá ìwé ìròyìn ti Vanguard tó jáde fún tòní wọ́n ni wọ́n han àwọn oníròyìn léèmọ̀ ní Àpápá ní ibùdó òjárù tí ń bẹ ní Àpápá ní àná kódà wọ́n ní wọ́n fura sí àwọn ọmọ ẹgbẹ́ awakọ̀ kan ní ìpínlẹ̀ Èkó ọlọ́run mọ̀jẹ̀ àṣìṣe ṣe o. Hey, wọ́n ní ọ̀rọ̀ dìbò lọ yàgò mi kódà wọ́n ní àṣẹ àwọn oníròyìn lè sá fọ́ fọ́ọ̀tì nígbà táwọn karambà ní ọmọ ojú náà tí wọ́n ya bo àwọn oníròyìn bíi tí wọ́n ti ń ṣe iṣẹ́ ìlú jẹ́jẹ́ jẹ́jẹ́ wọn wọ́n ní ṣebí wọ́n lọ rèé mójútó eh, awuyewuye pé wọ́n ń regerege owó lọ́nà àìlẹ́tọ̀ọ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń ṣokòwò kan àbómi ní ibùdó ìjẹ́rù àpápá tí wọ́n sì fi ẹ̀sùn kan àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gba ẹgbẹ́ awakọ̀ àwọn transport unions lọ́lọ́kan ọ̀jọ̀ka àtàwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àpápá gangan ní èkó èyí làwọn oníròyìn lọ rèé tú díẹ̀ wò kódà àwọn oníròyìn tẹlifíṣàn aládàáni ti channels wọ́n ní wọ́n ṣe wọ́n léṣe yànnàyànnà bà kámẹ́rà wọn jẹ́ tí ọ̀rọ̀ di ẹni orí yọ ó dilé nǹkan tí wọ́n ti ẹ̀ ṣá ní lẹ́bẹ́ẹ́ ní ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ ń tọ pòròpòrò ń bẹ̀ ni ńgbà tí oníròyìn channels kan tí ọmọ sọ fún àwọn oníròyìn míì tí ń kọ ń tà ń kà ẹ̀ wọ́n ní tí ojú rí lápapá lánàá ẹnu ò lè ròyìn ọlọ́run má jẹ́ àforí gbé skibọ̀ ni ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún ti ọ̀rọ̀ òní láti rí. lánàá òde yìí ni gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ló tún ṣe ìbúra fún àwọn tó jẹ́ alága àti ìgbìmọ̀ olùṣàkóso àwọn ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fáwọn iléèwé gíga tó ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ òjìlélẹ́gbẹ̀ta àti mẹ́ta six hundred and forty three public schools ní ìpínlẹ̀ yìí wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí o ìjọba àná ni ló gbé ètò yìí kalẹ̀ pé kí àwọn kankan máa ṣe àkóso lérí àwọn iléèwé àmọ́ lọ́gán tí gómìnà ṣèyí mákindé tí ó wọlé lọ́dún twenty nineteen ló sọ pé àwọn ó ṣe àtúntò sí àwọn ìgbìmọ̀ wọ̀nyí kó tó wá di pé wọ́n tún ní àná òde yìí níbẹ̀ ni wọ́n ti rọ̀ wọ́n o pé kí ó ń kákò wọn wọ́n tẹ̀síwájú láti máa fi ọmọnìyàn ṣe àti láti rí i dájú pé ìgbélárugẹ ọ wà fún ètò ẹ̀kọ́ wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ sẹ́ẹ̀túrí arákùnrin kan arábìnrin nílé yìí o eh, ni a sọ pé wọ́n tún kì í mọ́lẹ̀ kanú oko níbi tí ó ti lọ́ọ́ rí já èso lè tọ́ fẹ́ tà hmm, yọgbẹ̀rún tọ́tọ́ wá di ní ọ̀sán ìròyìn ò ṣeé kà báyìí ọ̀làgbára ó pọ̀ wọn láwọn fúlàní iná ni wọ́n tún lọ rè ká ń tàn mọ́ ní agbègbè ìgbọ́kọ̀dá ìpínlẹ̀ Ondo hmm. lélẹ́yìn náà ni ó ti ṣẹlẹ̀ hmm. Ọlọ́run kó ṣàánú o. àmì o ọba Èdùmàrè kí ọkọ wa lọ́nà tá a gbà kó na lọ́bọ̀lọ́bọ̀ eléyìí tí àwùjọ wà lásìkò yìí ni ẹ jẹ́ àwòròyìn kan fẹ́rẹ́ lágbo òṣèlú nínú PDP wọ́n ní wọ́n ti yan ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ nílẹ̀ yìí mm, àbí àwọn senate president kìí ṣe ẹyọkan kìí ṣe méjì wabara àti david mark ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní nàìjíríà wọ́n ti yàn wọ́n bíi eh, kọ̀dí alárẹ̀mú tí ó mójútó àti pẹ̀tù síjà láàrin àwọn ọmọ ẹgbẹ́ tí inú ń bí ní ìpínlẹ̀ èkìtì kí kó má bàa sí ogún mi ọ̀tẹ̀ mi ẹ wàá fẹ́ gba ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn gbà kó jẹ́ hmm. lójú ìwé kẹjọ punch fún tòórọ̀ yìí. ẹ tún tọ́ eléyìí náà wò ẹni tí í ṣe gómìnà rí tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti dágbére fáyé báyìí olóyè adébáyọ̀ aláwọ̀ àkàlà la gbọ́ pé wọ́n sin òkú rẹ̀ ní ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún tí a wà yìí wọ́n ní gbogbo ètò náà ni yóò wáyé ní tẹ̀lé ń tẹ̀lé bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún tí a wà yìí ní ìbàdàn sí ògbómọ̀ṣọ́ lẹ́wọ́n fẹ́ ka ìyókù níbẹ̀ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune ti ó náà jáde láàárọ̀ yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sọ pé àwọn ní lọ́kàn láti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ káàkiri padà bọ́ sí inú iléèwé àwọn tí ó tó bíi mílíọ̀nù mẹ́wàá àwọn ọmọ tí ò rí iléèwé lọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti tẹnumọ́ lẹ́ẹ̀kan sí lánàá òde ni o wípé bó ṣe ń ká àwọn láàtó láti rí dájú pé ètò ẹ̀kọ́ ó àǹfààní fún gbogbo tó lórí tẹlẹmù lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní náà ni yóò fà ọ́ tó fi jẹ́ pé àwọn ọmọ bíi mílíọ̀nù mẹ́wàá tí wọn ò sí nínú iléèwé wọ́n dá wọn padà láti lọ rèé tọ́ ẹ̀kọ́ wò lábẹ́ ètò yìí iléeṣẹ́ tó ń rí sí ìdóòlà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àwọn nǹkan àjẹmọ́nú lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà tó ti wà nílẹ̀ ni làwọn bẹ̀nu fún báyìí láti rí jẹ́ kí ètò yìí kí ó gbéra sọ lọ́gán yíká orílẹ̀‐èdè wa nàìjíríà àsìkò yìí ni àwọn oníròyìn ń bi àwọn èèyàn kì í sẹ́yìn ọ̀rọ̀ ọ̀nù sẹ́yìn ọ̀rọ̀ ọ̀nù wọ́n tún ti lọ bí ẹlòmíì oníròyìn ṣáá dá o. ẹni tí ọba rọnù wọn fẹnu ara ẹ sọ. ìwọ wá ní tẹ wá ń bi àwọn èèyàn kì í wọ́n tún ti lọ bí Peter Obi náà àwọn oníròyìn tún ti gba ọ̀dọ̀ Peter Obi lọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra nìyẹn ọ̀gbẹ́ni Peter Gregory Obi wípé ṣé yóò rọ ọ̀nà fún ipò ààrẹ ní ọdún 2023 àbí kò ní í díje ètò yìí ó fi dáhùn lóhùn ó ní ẹ ìrọ̀ ọ̀nà èyí ò lórí condition pé kọ̀ǹdíṣàn oníròyìn ní condition pé kíni ó ní kọ̀ǹdíṣàn pé tí ẹgbẹ́ bá fẹnu kò sí bọ́ bá pè mí tí ó mú yẹ̀sì ní gùn mi ó ṣeé ṣe ẹ lè bá mi sọ̀rọ̀ tì pé kí n mọ̀rọ̀ ọ̀nà ṣẹwárí láti paṣẹ bẹ́ẹ̀ ṣe rí àwọn oníròyìn tí máa ń yàwòrán sínú àwọn ìwé ìròyìn hmm, kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n rí ọ̀run wọ̀ ni bí n bá ti wàwòrán ìtọ́ ń gbèléwọ̀ náà ní ọwọ́ àbọ̀bọ̀ wọ́n ya àwòrán wọ́n ní ní ìpalẹ̀mọ́ wọ́n kọ àkọlé kan sí igun ẹ̀gbẹ́ kan ń bẹ̀ wọ́n ní ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò 2023 wọ́n wá fi dot dot dot dot towards 2023 wọ́n kọ sí igun kan lókè. Okay wọ́n wá gbé fídà fídà tí wọ́n mọ ìfọ́mọ lóúnjẹ ìfọ́mọ jòjòló lóúnjẹ wọ́n wá kọ promises sára fídà àwọn ìlérí wọ́n kọ sára fídà ọwọ́ alágbára kan ọwọ́ adìfídà ọ̀hún mú wọ́n wá kọ àwọn olóṣèlú sára ọwọ́ ọwọ́ àwọn olóṣèlú ọwọ́ náà rí bí ọwọ́ àgọ̀pẹ báyìí ó wá di fídàmú bí wọ́n ṣe yà èmi ń júwe ni o yín sì fi lé ọ lọ́wọ́ bó bá di táwọn èèyàn náà kí wọ́n fojú wọn rí ọwọ́ òun náà ọwọ́ olóṣèlú wa di fídàmú wọ́n wá mú fídàmú wọ́n wá ná sí ẹnu ọlọ́run gbígbẹ àwọn aráàlú àwọn àti ọrùn wọn gbẹ tí orí wọn wá tẹ̀lé bí orí efó lo wọ́n wá mú fídàmú wọ́n wá fẹ́ẹ́ fi kàn kankan sí wọn ní ẹnu bí twenty twenty three ṣe ń kànlẹ̀kùn gbẹ̀ngbẹ̀ àwọn ìlérí nísìnyìnbẹ nínú fídàun làwọn eh, ọlọ́run gbígbé aráàlú náà bá yọ ahọ́n síta bí ahọ́n aláìní ọ̀bẹ̀rẹ̀ eh, ni wọ́n fẹ́ fi gbé ntí ọmọ kan sí ọ lẹ́nu láti pàṣẹ fídà èmi ò wá mọ ìtumọ̀ ẹ̀ mọ̀kàn fẹ́nu yàwòrán mo fi júwe eh, ìwé ìròyìn bá a kó mọ̀ di pé ṣé ntí wọ́n yà á bẹ́ẹ̀ nu wọ́n yà á. oníṣèlú ló gbé fídà lọ́wọ́ fídà ní ọkọ̀ pé promises. yes àwọn tí ó dìbò lọ wá gbé lókè báyìí. ó rọrùn wọn. bí ìgò tàdá. ọwọ àbọ èyí yóò èyí ò pààyàn lẹ́rìn eléyìí ẹlẹ́ẹ̀kejì. ok ní ìwé ìròyìn ti the nation níbi tí wọ́n ti ya arákùnrin kan mẹ́ẹ̀ tó ṣe orúkọ ìpapọ̀ kan. ok a ní ọmọ mọ̀ búyàn mọ́. ìbúkọ̀ sápó ni irúgbọ̀n rí bí búrọ̀ṣì aláàgbo. èyí ò sì ṣe bú. ìbúkọ̀. jẹun tí wọ́n yà. ilé a ah, akọni ni wọ́n rè wí lé báwọn yẹn ní wòó. ó sakọ ah, lóòótọ́ ó sakọ. wọ́n ní ọwọ́ arẹ́rìn kékeré ó sọ pé èyí NAFDAC dára o NAFDAC ní àwọn òníjẹ́ wọ́n ta pẹlẹbẹ mọ́ káàkiri ó ti dáa níròyìn tẹ gbé bóde ni kò sí ń tọ́ dáa tó ìgò ńlá gan ló lè káyàn lẹ́nu. ìyá ronú ọmọ roka ó ní tó bá kálukú tó bá kálukú bá kálukú wa oh my gosh. Hmm. ẹ ẹ ẹ ẹ ṣeun. ṣé sọ̀rọ̀ twenty twenty twenty rẹ̀ kúkú máa sọ báyìí nìyí. àwa á kà á fún yín ni. ìgbà àbúrò ṣe wò rárá ẹ dákun ẹ bá sọ fún ọ. ok ok ok. dídò náà wọn ò fẹ́ gbọ́ ń tà wọn. ok hmm. hello. hello. ah ee ọmọ ẹ lójú òpó ọmọ ẹ ń bẹ. hello. hello? ẹjọ ẹ káàárọ̀. o ẹ káàárọ̀. orúkọ mi ni adékúnlé kabiru kárì láti òde. ọmọ jẹ́ ìyàlẹ́nu fún wa ní tọ́tẹ̀lẹ̀ lóńdó tó dẹ̀ jẹ́ wípé àwọn fúlàní náà nínú gbogbo ìgbà. èyí wá ń tọ́ ọmọ nàìjíríà lásìkò yìí o. káwọn mm. má tún jẹ́ àtàwọn tí ọ̀rọ̀ nù àtàwọn tí wọn ò ní rọ́. ẹ má jà wo ẹ̀yẹ ẹ má jà wo ẹ̀sìn. ṣùgbọ́n àwọn ẹgbẹ́ tí ó ń bẹ níta yìí gẹ́gẹ́ bí apc gbà pẹ̀lú tí bàbá ń darí ẹ̀ lọ́wọ́ bóò ni wọ́n tuntun kú nípa àti òní jẹ́ kí bàbá òní jẹ́ wọ́n yọwọ́ àmọ́ mi tí a là ń bẹ̀ torí pé kẹ́ ẹ jẹ́ ká nífura tí ẹgbẹ́ ìbá tó wọlé padà àjẹ́ bàbá lé lórí ẹgbẹ́ apc lọ́wọ́ báyìí o ọlọ́run bá láàrin yóò sànú ọmọ nàìjíríà ẹjẹ́ àrò dáadáa. ẹ ṣeun hello hello hello ẹ ẹ ti mẹ́mẹ́ tún ti kú òfurara wọn. ajá balẹ̀ iná ni ọ̀ǹtẹ̀nu bodò lọ díẹ̀díẹ̀ díẹ̀ báyìí àwọn nǹkan tá a kà láàárọ̀ tòní ẹ ti gbọ́ gbẹdúgbẹdú ni ti gbẹdú hello hello hello ẹ kó di rédíò yẹn. mo ti yí kúrò ńbẹ̀ ẹ káàárọ̀ oh. pọtíbù ń sọ̀rọ̀ láti ṣètúbọ. ẹ ẹ rà sà ìròyìn tí mo tẹ kà fún wa gbọ́ ní àárọ̀ yìí eléyìí tèmi fẹ́ dá sí ń bẹ̀ mm. òun ni ti àwọn tí wọ́n sọ pé ẹni tí wọ́n mú tó lòun ò pààyàn ẹni tó kú jẹ́jẹ́ jẹ́jẹ́ mm. lòun fẹ́ lọ yọ ẹ̀yà ara ẹ̀ ẹ ó lòun ò èèyàn mm. ẹni tó kú jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹni tó gé ẹ̀yà ara èèyàn ṣé kìí ṣe pé ṣe ló ti pààyàn nìyẹn ẹni tí wọ́n ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ ṣéyẹn ò ti pààyàn kọ́ ṣe ìdájọ́ yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ah. because kò sí ìdájọ́ òtítọ́ ní nàìjíríà yẹ especially kò sí ìdájọ́ òtítọ́ kó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn àwọn tó ń dájọ́ yẹn wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe títí kó bóyá wọn ò the right ẹjọ́ láti dá fún orú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí èèyàn bá pààyàn wọ́n ní wọ́n ń ṣèwádìí síbi wọ́n ń ṣèwádìí at the end wọ́n máa fi ẹni yẹn lẹ̀ tàbí kọ́ lọ mú ẹni tí ò ṣẹ̀ kọ́ fi rọ́pò ẹ̀ ah, ọlọ́run inú ọlọ́run ò lè dùn sí orú gbogbo nǹkan báyìí. a ní rí ìbínú ọlọ́run ẹ já dìde báyìí báyìí níbi tí màmá sọ dé o màmá wọn ní pọ́tébù láti. Hmm, láti ṣótìbọ̀. lẹ́ẹ̀kan sí lórúkọ gbogbo àwa òṣìṣẹ́ ìkànnì fresh fm nàìjíríà a kí olùdásílẹ̀ àti alága ìkànnì yìí ọ̀mọ̀wé yínká joel ayéfẹ́lẹ́ mon